وكل ضلالة في النار نعوذ بالله العظيم من دخول النار أيها الإخوة الكرام والأخوات السلام عليكم ورحمة الله تعالى وبركاته أقول الله مبارد في الله سبحانه وتعالى lórí èyí tó ga jù nínú kẹrẹ tí ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni ìjẹ́ mùsùlùmí wa. àti ìṣẹ́ wa kò sórí Islam títí di àsìkò yìí a ń fi ọpẹ́ wa dúdú yìí ṣe àkàsọ̀ síwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala in tó kùtà fẹ́ lò nínú ìgbésí ayé wa kọ́lọ̀n jẹ́ kí kíkan ó débẹ́ nìkọ̀ọ̀kan wa lórí Islam àtàwa àti gbogbo àwọn tí ó tún máa rólé fáwa náà lẹ́yìn ìgbà táwa náà bá kú ní orí ilẹ̀ la ilaha illallah bákan náà àtọ̀rọ̀ àsàlátù fún anábùwà Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam òjíṣẹ́ tí ọlọ́run ọba fi ta wá lọ́rẹ gẹ́gẹ́ bí àánú gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ tó ní ana rahmatul muhdan ó lè ní muhammad sallallahu alayhi wa sallam mo jẹ́ àánú tí olúwa fi ta àwọn ẹ̀dá rẹ̀ ní ọ̀rẹ́ èmi ni àánú tí olúwa fi ta ayé lọ́rẹ àánú tí ọlọ́run ọba fi ànábì ṣe fún wa yìí ó ń bẹ níbi ìtẹ̀lé pípé rẹ̀ jùlọ oúnjẹ níbi kí ni ó dúró lórí sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́wọ̀n ọba à ń bẹ nínú àwọn tí àwọn èèyàn rí nírí ahlu sunna lónìí ọ̀la wa ọlọ́run má jẹ́ kí wọ́n padà náwó dàkejì rẹ̀ sí wa torí pé kò sórí rẹ̀ kan kò sí ọlá níbì kan kò sí àlàáfíà níbì kan kò sí ìfọ̀kànbalẹ̀ níbì kan bákan náà kò sí ààbò fún ẹnikẹ́ni láti má sọnù àyàfi kó di sunna anabiwa muhammadu sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ wọn bá gbogbo tó kù tá a fẹ́ lò láyé wa kó má yọ wá kúrò nínú islam kó sì má yọ wá kúrò nínú sunna anabi ọlọ́lá ilaha illallah ní ti torí àsìkò ṣùgbọ́n gbogbo ti wù kí ó rí náà a gbìyànjú láti kí àwọn ustaz wa tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ àwọn àfáà ń pọ̀ ní ìkàlẹ̀ gbogbo wa tá a jòkó tà síwájú yìí náà ẹni pàtàkì làwa náà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe mà wá ara wa lọ ṣùgbọ́n kí àwọn ustaz wa fadilatu shaykh Tajuddin Uthman kí ọlọ́run kò jẹ́ kí á rí ẹ̀mí àwọn àfáà wa pẹ́ lórí dáadáa tí wọ́n ń bẹ lórí rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kí ìdúró débí wọn lọ́la kó tó ju ti òní lọ. أن لا إله إلا الله kọlọ̀ kó sì bá ní jẹ́ kí àwọn tó bá jáde lára wọn kó tún dúró déédéé kó sì tún ní àlùbáríkà ju àwọn gan lọ ọlọ́lá ìlàhà ìlọ́lá àwa tí a sàmú fún wọn náà kọlọ̀ kó mọ́sẹ̀ tó rí bẹ́ẹ̀ fáwa náà ọlọ́lá ìlàhà ìlọ́lá bákan náà kí àwọn ìmáàmù wa ní ààyè yìí tí wọ́n mú mọ́ṣáláṣí yìí dání fún gbogbo wa lápapọ̀ torí pé hazel masjid lil gbogbo wa la jọ ní mọ́ṣáláṣí bó tẹ̀sí pé ogun mọ́ṣáláṣí tó lórí ilẹ̀ náà gbogbo mùsùlùmí náà lónìí àmọ́ yorùbá máa pòwe pé oko kì í jẹ́ ti bàbá kó mà láàlà torí pé àwọn kan ní ó jẹ́ olùgbé nǹkan dání yóò sì máa gbé wa rojora wa lọ àwọn máàmù tí wọ́n mú bí i dání ọmọ wa pàtàkì ni wọn kọ́lọ̀ wọn bá kó fún ní àlékún ìdúró déédéé ọ̀lẹ́lá ìlàhà ìlàlá bákan náà kí àwọn àpá wa tí wọ́n ń bẹ ní apá àlàáfíà wa náà ah, Abu Shafiqa kọlọ̀ kó bá ní ṣe dáadáa fún àwọn náà wá tún gbogbo wa náà lápapọ̀ pẹ̀lú gbọ́dọ̀ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh bẹ́ẹ̀ kan ohun tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ ah, òun náà àlàyé nípa ipò tí súnà ń bẹ nínú Islam ẹni tí ó bá ṣe Islam lára Islam táwa fẹ́ ṣe ipa wo ni súnà kó nínú rẹ̀ síwájú eléyìí kò síwè méjì níbi wípé abùkátà akádàm tí ń jẹ́ súnà mà síwájú ká tó mọ̀ wípé àṣepọ̀ àbí ìbátan wo ní ń bẹ láàrin súnà àti Islam wa tá ń ṣe. tó pàtàkì agbọ́dọ̀ máa ti ń jẹ́ súnà lákọ̀ọ́kọ́ ìyẹn ló fà tó jẹ́ pé tí àwọn àfa wa nínú Islam a rí pé fíìdì ta nínú Islam pọ̀ tá a máa ń gbà wá àwọn ìmọ̀ ẹ̀sìn oríṣiríṣi ni àwọn àfa wa hadith ni wọn wọn mójútó hadith anabi sallallahu alayhi wa sallam wọn máa ṣàlàyé fún wa èyí tó àwọn àfáwà kan bẹ wọn mójútó àwọn abalị afghan bó la ṣe máa mọ àwọn ìdájọ́ tá a máa gbọ́ yí dáadáa nínú àwọn àdéhùn yìí àwọn àfáwà ń bẹ tó ṣe wípé àwọn jà máa gbogbo tó wá fi ròyìn ní o ń gbogbo ẹjọ sínú àwọn tíra kí ni àwọn àwọn àfáwà kan bẹ tó ṣe wípé àwọn dúró lórí wípé afẹ́ká àwọn èèyàn ó gbàgbọ́ yé manhaj ìlànà islam yàtọ̀ sí ìlànà tó yàtọ̀ sí ti islam kí làgbọ́ yé súnà lọ́dọ̀ àwọn àfáwà yìí náà eléyìí yóò bùkátà kí a mú àwọn àlàyé kọ̀ọ̀kan wá ẹ̀rí tí a bá ń sọ wípé súnà àwọn àfáà máa lò nínú tí wọ́n máa ń lò fún tó sì máa ń jẹ́ ìrógbà àwọn àfẹ́sìn nígbà tí wọ́n bá ní asúnà asúnà ó máa ń túmọ̀ máa yọ kọ́bílì qur'an asúnà tó يطلق ويراد تطلق ويراد بها ما يقابل القرآن tán bá gbé lè báwọn nígbà míì yóò jẹ́ pé tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni tó jẹ́ ìkejì alukur'an tó jẹ́ pé ńgbà tá a bá ń pín lọ́tọ̀ọ̀tọ̀ tá a bá fẹ́ tá a bá fẹ́ dà pọ̀ mọ́ra wọn tó separate ká mọ̀ pọ́rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ ànábì ní wọ́n sọ wípé ọ̀rọ̀ ọlọ́run ọba alukur'an wọ́n sì sọ wípé ọ̀rọ̀ tànábì tó fi ṣàlàyé alukur'an wọ́n pè é ní kíni sunna lóbi ń di ìkànnì yóò bá wọn. ìtọ́ka ti ń bẹ lórí eléyìí náà gẹ́gẹ́ bí alimami muslim bí wọ́n ṣe mú jáde nínú síra wọn anabuwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní ya ummul qawm aqra'uhum li kitabillah nínú ruwaya mi dárúkọ alquran ó lẹni tí ó máa ṣe imam fún àwọn èèyàn nígbà táwọn èèyàn bá jọ péjọ wọn wá fẹ́ yan imam láàrin wọn wọn fẹ́ yan imam láàrin wọn kagbọ yìí kéde pé a ti dá kan abá mọ́ṣáláṣí kan bẹ ẹnìkan bẹ ìmáàmù ni nínú mọ́ṣáláṣí amangba káwọn di, dé odidi alukurani ọhún olórí tiwa sáàni kí máa mú bẹ̀ ó bọ́ sẹ́yìn fáwọn ní ara o torí pé òun ló láàyè bẹ̀rùn àbámbẹ̀ ni ṣùgbọ́n gbàtà bá kójọ báyìí mọ́ṣáláṣí ti délẹ̀ afẹ́yàn imam ta ni ó jẹ́ imam àbá àti ẹ̀péjọ kì í ṣe mọ́ṣáláṣí náà bóyá ní ipa wá pọ̀ àwa fẹ́ kírun àwa fẹ́ imam láàrin wa ta ni ó wá jẹ́ imam nínú wa anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ó máa kírun fáwọn èèyàn onáà ni aqra'uhum bi kitabillah ẹni tí o ba bá ma síra ọlọ́run ọba kájù nínú wa oní ọmọ akínú fún wa. àwọn sọ̀hájú Awọn sì máa ń lo ọ̀rọ̀ yìí ìyẹn ló fà tó jẹ́ pé àfọwọ́ amur ibn ibnu Salem jurmi tó méje ń fún àwọn èèyàn hadith yẹn ni àwọn afa islam ti ń Ọma tó bá wà mọ̀máyìí asọ̀bíyìí mọ̀máyìí yẹsùkàṣẹ́kọ̀ ìmáàmà ọmọdé tí ó ti wà mọ̀máyìí tó ti dọ́tọ̀ máa yàtọ̀ sósì lójú ṣẹ̀ríà ó lẹ́tọ̀ọ́ sí kó jẹ́ ìmáàmù fún torí pé àfáwà tá a sọ̀rọ̀ rẹ̀ ó lóun máa ń kí wọn fáwọn èèyàn òun òun sì jọmọ kékeré ń gbà náà lọ bóyá ọmọ ọdún mẹ́fà sí méje ó ní a máa gbọ́ hadiisi pé àwọn obìnrin kan jọ pé ẹ ìmáàmù ní kírun fáwọn èèyàn wà awratuhu kashifa òhun rẹ̀ sì tún sílẹ̀ àná ẹ̀dá kun warru anna sawata imamikum ìmáàmù yìí ẹ̀dá kun ẹ bá wa bo ìhòhò rẹ̀ àwọn fẹ́fẹ́ wàá ra sọ míì fún tí ó máa balẹ̀ tí ó fi máa kírun kí ló fà á tó jẹ́ kó ní kírun fáwọn èèyàn rẹ̀ nítorí pé ń jọ́nà lọ́hùn-ún laysa fi man huwa aqra minhu li kitabillah láàrin àwọn èèyàn rẹ̀ yìí kò sẹ́nìkan tí ó mọ alukur'ani ká jù lọ́njọ́ náà lọ. ó sì gé o yìí nípasẹ̀ wípé ọlọ́run ọba ní kí làákàyè ọmọdé ó mú púpọ̀. àwọn tí wọ́n máa ń lọ tọ́jú ànábì tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n máa ń lọ gbọ́ alukur'an tábà ń lọ wọn ó gbà wájú wọn tí wọ́n bá ń bọ̀ wọn ó gbà wájú wọn wọn wọn ka nígbà táwọn mọ̀lẹ́bí rẹ̀ padà wá gba islam olúwa ọmọ kùránì kà ní àárín wọn. so hadithi yìí nígbà tí anabi sọ̀rọ̀ yìí anabi wa ni wa nkánu fi qur'an aw fi kira asawa fa'alamuhum bi sunna anabi nígbà tẹ bá rí pé gbogbo wọn náà olùmọ̀ alukur'an ni wọn ó wá ku ẹni tó bá ń mọ̀ nípa sunna jù nígbà náà eléyìí wọn máa fún wa ní ìfúlára wípé àṣírí súnà ni ń ṣe pẹ̀lú ẹ̀sìn wa islam tó pé nínú ìsìláàmù ètò ká ní ìmáàmù bẹ́ẹ̀bẹ́ àwa fẹ́ wọn bó láti yan ìmáàmù àwa tí wọ́n dọ́gba fi Qur'an ẹ̀sìn wa ní ká padà síbi súnà káwo ta ló ma súnà jù ní inú wọn ká fi jẹ ìmáàmù sórí ìbẹ̀ ni àwọn àfáàfimọ́ wa wípé íńtánpì ní súnà yóò máa jẹ́ òdìkejì al-Qur'an tí kìí ṣe òdìkejì ti àtakò bákan náà tí wọ́n bá ní súnà lọ́dọ̀ àwọn àfọ́ àwa nínú Islam wọ́n máa gbàlérò pẹ̀lú súnà wọ́n máa gbàlérò pẹ̀lú súnà máa yọ kọ́ abẹ́rẹ́ bídà ntó máa ń jẹ́ òdì kejì bídà nígbà táwọn afọ́ àbá fẹ́ fọ́ wa lẹ́kọ̀ọ́ bó láti máa ma manhaj ìlànà tá a fi sin lọ́hùn wọ́n ní manhaj ahli sunna manhaj ahli bídà. wani ile ni ilanawa ahalu sunna eleyi si ni ilanawa ahalu bida wani alu sunna wal jama'a wa si ni ahalu bida wani awole ahalu sunna awole ahalu bida o di ki jara wa ni wajen jɛ nínú fikiw gan ta ba padà sínú fikiw àwọn afa ma sɔ fún wa yi pé méjì ni ilana tẹ̀yẹ̀ ń gbà kọ́ obìnrin. ìlànà kan bẹ tó bá súnà mu tó ṣe dédé òfin tí súnà gbé kalẹ̀ wọn á pè ní tọ̀lẹ́àpù súnà tọ̀lẹ́àpù súnà àbí ká pè ní àtọ̀lẹ́àpù súnni. òdì kejì wa ń bẹ tó jẹ́ fáwọn yẹn máa ń gbà àkọ́kọ́ obìnrin bákan náà tí yóò bá súnà mu tó tako àlàyé inú súnà wọn wá pè ní tọ̀lẹ́àpù bídà àbí ká pè ní tọ̀lẹ́àpù bídìrín àtọ̀lẹ́àpù bídìrín. sọ nínú tí súnà máa ń túmọ̀ sí òun náà ni muqabil bídà ní tó bá jẹ́ òdìkejì bídà. bákan náà tí wọ́n bá sọ pé gbọ́dọ̀ súnà lọ́dọ̀ àwọn àfa a tún máa túmọ̀ sí ma udifa ila nabiyyi sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin aw taqrir aw sifatin khulqiyatin aw khalqiyya aw sira. tọ́ba ní súnà ó máa ń túmọ̀ sí gbogbo wọn bá ti ṣàkíyèsí rẹ̀ sọ́dọ̀ ànábì gbogbo wọn bá ti ṣàkíyèsí rẹ̀ sọ́dọ̀ ànábì nílànà ìṣàkíyèsí tó lálàáfíà eléyìí wà nínú ń ṣe pẹ̀lú pé ọ̀rọ̀ lásán ó lè jẹ́ ọ̀rọ̀ tá ànábì sọ ó lè jẹ́ iṣẹ́ tá ànábì ṣe ó lè jẹ́ táwọn èèyàn ṣe tá ànábì buwọ́lù bákan náà ó lè jẹ́ ìròyìn tí wọ́n ròyìn ànábì wípé ànábì báyìí ló ga báyìí ni ọgbọ́n rẹ̀ rí báyìí lẹ̀kẹ́ rẹ̀ rí súnà náà ni wọ́n pè bákan náà ó lè jẹ́ ìròyìn tí wọ́n sọ nípa ìwà ànábì pé ànábì a máa wà báyìí ànábì a máa rẹ́rìn báyìí ànábì a máa wò báyìí tásìkò òun bá tó báyìí lójú ànábì máa rí tásìkò òun báyìí sì tó bínú bá gbà ànábì báyìí lójú ànábì máa rí báyìí lè ṣèṣì rẹ̀ máa rí. so àwọn eléyìí súnà náà làwọn àfa máa ń pè àbí jẹ́nẹ́rálì gbogbo ohun tí wọ́n bá fún wa nípa nípa ànábì sallallahu alaihi wasallam ìyẹn ló fà tó jẹ́ títa bá wọnú àwọn tíra sunan àwọn tíra ahadith táwọn afa islam kọ kalẹ̀ a rí i pé kí àwọn tíra hadith yìí kò wá sọ̀rọ̀ ìrun nìkan fún wa kò wá sọ̀rọ̀ àwẹ̀ nìkan fún wa kò wá sọ̀rọ̀ zakat nìkan fún wa nínú rẹ̀ ẹ̀rí tí ó máa sọ̀rọ̀ wípé àṣẹ̀nà ìlú muhammadiya àwọn bá ṣe rí bá nàbì ṣe rí ẹ̀rí ń bẹ. alimami Tirmidhi wọn dìde ní odidi ń tẹ́lẹ̀ àkànṣe ṣe pé sama'ilu muhammad sama'ilu anabuwa muhammad àwọn akójọ síbẹ̀. láwọn information tó wá látọ̀dọ̀ àwọn sahaba ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó kọ̀ọ̀kan sọ pé nígbà sọ pé à tó bá rí ojú ànábì ó dàbí ojú báyìí tẹ́mọ̀ pé ní tó rà ló fi gbé nǹkan àwọn tó pé tún rí information kan bẹ̀ báyìí

pé n táwọn fẹ́ kójọ ń táwọn náà ní nǹkan náà fi sọ tó ṣe tó fi rinlẹ̀ téèyàn ṣe ń wájú rẹ̀ ìròyìn bá nàbì ṣe ń wùwà àbíbọ́lọ́ wọn bá ti dẹ́dà nàbì àti ìròyìn ìgbésí ayé nàbì lápapọ̀ wọn á kọ gbogbo ẹ̀jọ́ sínú àwọn tíra wọn so eléyìí lára súnà náà ní nínú lọ́dọ̀ àwọn àfa Islam bákan náà tí wọ́n bá tún sọ gbólóhùn súnà eléyìí jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́rin òdì kejì tó jọra yẹn láàbí máa ń sọ nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfa Islam nínú fíkú nínú àlùwàlá lápèjúwe wọn á ní furudul wudu sunanul wudu wọn á ní àwọn eléyìí àwọn tó jọra yẹn àlùwàlá lélẹ́yìí tí ò ṣe é má ṣe bó o bá ṣe é kò lálùwàlá wọ́n láwọn ilé sunanul wudu àwọn eléyìí àwọn nǹkan tó ṣe pé ó máa ń kó àlékún ẹwà àti láàdá ó máa ń kó báàlùwàlá tá a bá ṣe ni téèyàn bá yọ kó ń bẹ́ẹ̀ ní ẹni ìyẹn ò bàlùwàlá rẹ̀ jẹ́ àlùwàlá rẹ̀ lálàáfíà soyi ọlọ́dọ̀ àwọn afọ onífíkìw tó bá jẹ́ pé agbọ́nrin wọn la bá ń tọ̀ tá a fi ń kẹ́kọ̀ọ́ nígbà tá a bá ti wà lọ́dọ̀ àwọn onífíkìw àgọ́ súnà yìí labalẹ̀ lè tábà wà lọ́dọ̀ àwọn afọ oníhadith àgọ́ súnà yìí labala wọn tábà ń bẹ lọ́dọ̀ àwọn islam bá a ṣe fẹ́sìn wa àgọ́ kí n tí wọ́n fẹ́ ká gbọ́yé ni pé súnà tó jẹ́ súnà nẹ́bi tá a fi ṣe sìn àti tó jẹ́ bídà àwọn eléyìí jẹ́ nínú àwọn àtúmọ̀ súnà. bákan náà ká mọ̀ wípé wọ́n máa ń pè ní súnà kullu ma udifa ila sahabati nabiyyi sallallahu alayhi wa sallam aw ma amila bi sahaba gbogbo ń táwọn sàájà ànábì bá ṣe níṣẹ́ lórúkọ pé àwọn fi ń ṣe ìbáàdà àbúsọ lọ́rọ̀ lórúkọ wípé ó fi fún nǹkan nídàájọ́ pé ẹni tó bá ṣe nǹkan báyìí ẹ̀san báyìí ní ń bẹ lórí nǹkan yẹn àbí bí yẹn bá ṣe nǹkan báyìí jìyà báyìí ní ń bẹ fún àwọn àfa máa ń pẹ̀lú ìlànà ìtúnà kí ló fà á torí wípé àwọn àfa máa fún àwọn afar èyí tó bá wá látọ̀dọ̀ àwọn sàájà nàbì náà máa ń pè ní afar láti fi ṣe yàtọ̀ láàrin súnà àwọn afar mi ń bẹ tó ṣe pé tí sàádé bá sọ ní àwọn àfọ sọ pé eléyìí la yuqalu min qibali ra'at eléyìí kọjá téèyàn kan máa ń fi ọpọlọ rẹ̀ gbé kalẹ̀ ní balilahu hukmurraf wọn ni eléyìí ní ìdájọ́ pé ọ̀dọ̀ ànábì ló ti gbọ́ sùlẹ́sì máa gbọ́ wọ́n máa sọ pé wọ́n eh, lè sọ pé maukufu ni sanadan ṣùgbọ́n ó ní hukmu arrafu yẹn pé sàábé ló sọ àmọ́ tí ń bẹ nínú ọ̀rọ̀ yìí kọjá ọ̀rọ̀ tí sàábé sọ torí kó ti dọ̀rọ̀ ìdájọ́ nínú ẹ̀sìn wọ́n wá sọ pé eléyìí sunna ni bákan náà ká fẹ́ má dára wa muhammad sallallahu Alaihi wa alihi wa sallam nínú wọn náà ni. eléyìí náà gbọ́dọ̀ a gbọ́dọ̀ ní abi táwọn sàábé bá ṣe tí fún nìyẹn. turki anabuwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní aleikum bi sunnati sunna mi ó dọwọ́ yín di mú dáadáa ẹ má jẹ́ kí sunna mi ó bọ́ máa yín lọ́wọ́ wa sunnati al-khulafa'i ar-rashidina al-mahdiyina min ba'di bákan náà súnà àwọn tí wọ́n jẹ́ wọn khalifa mi tí ọlọ́run ọba tọ́ wọn sọ́nà tí wọ́n sì jẹ́ ní ìmọ̀nà anabi ni ẹ má jẹ́ kí súnà wọn náà kó bọ́mọ yín lọ́wọ́ o nígbà tá ànábì wá sọ papọ̀ wọn kàlífà rẹ̀ yìí tán wọn wa ni abdu alayha bin nawadi anabi ni ẹdí ẹyí má ẹdí ẹyí ó kò ní pé ẹdí ọwọ́ ma sọmọ pé ńgbà ní ìbọmọdé àtọmọdé bá ń jà àbágbà náà ni tó ti ọmọdé tó bá yẹn lè kò ní fún yàn ní ẹ̀ta ìró tó tú tèyí ẹni tẹ́ ẹ bá jálè fẹ́ràn tó lè tètè ríbi bọ́ àmẹ́ni ẹ bá di eyín mọ́ bí ó bá ti ẹ̀bọ́ mọ́ yàn lọ́wọ́ náà ó dàbí fẹ́ràn ara rẹ̀ díẹ̀ náà ó já mọ́ yàn lẹ́yìn. ìyẹn lànà ìlọ fún ọkàn abdu alayha bin nawajid kí wọ́n ti yín ọkàn eyín ọ̀gàn eyín kọ̀rọ̀ tó bá mú nǹkan kí nǹkan tó lè bọ́ ọmọ ọ̀pẹ́ ànábì dì í mọ́ dáadáa. so ànábì gbé dájọ́ yìí wá ó sì nígbà tó sọ̀rọ̀ súnmọ́ rẹ̀ àti àwọn sàábì rẹ̀. Gẹ́gẹ́ bí bàbá Nẹ́bí sọ pé alaykum bi sunnati addu alayha bin nawajid. Kéṣe kí nígbà tó sọ súnmọ́ sí ẹ̀ ló wá sọ fún wa wípé ẹ di onímọ̀ súnmọ́ ni ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé àti súnmọ́ tàwọn sàábì náà. Ìdájọ́ òun ti lẹ díẹ̀ tó gbé wa pé bá ń fọ aṣọ mi kó mọ́ dáadáa kó sì bá ń lọ kó wá fọ ilé yìí náà. Ìdájọ́ ṣùgbọ́n fọ aṣọ yìí àtẹlẹ́ kó má dáadáa méjèèjì ti wà ní so anabi sallallahu alayhi wa sallam ńgbà tó sọ súnà tí ẹ tó sọ táwọn fàábẹ rẹ lẹ́yìn rẹ tán wà ní di wọn ma ká di yín ma ká má jò bọ́ ọmọ wa lọ́wọ́ ilé ìjà mà wípé n tó bá wà látọ̀dọ̀ àwọn fàábẹ anabi a bá dé lẹ́yìn wọn a kì í fi ta yín. a wọn lọ pé ló sọ tó sọ yẹn àbí ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ ni ọdún mélòó kan ní Ibn Umar lò láyé ṣé tí wọ́n Ibn Umar bá wà láyé dìsín tó máa kó ti ní ìyá bàbá ńlá yẹn tó ti di eléyìí àwọn sábẹ́ tó wà tẹ̀sìn wa kọ́ wa òun náà ní pé tí wọ́n bá ń bẹ̀ pàtàkì jùlọ àwọn àgbàjà yẹn bá ti dúró lórí ni o ni tí wọ́n bá ti dúró lé lórí sunna ni. káwọn dàbí àwọn èèyàn kan tó ṣe pé yẹlẹ àánú na afáàbà nàbí wọ́n tọrọ báwo ní àán àlè wọ́n máa làánà gbogbo àwọn sàbí ànábì gbogbo àwọn jankan-jankan mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n yọ àwọn mẹ́ta lẹ́nu wọn sì máa làánà wọn wọ́n máa wá ṣàdúrà fẹ́yìn kan ṣoṣo bí ẹni tó ṣàdúrà fẹ́yìn kan náà ni o gbogbo àwọn sàbí mẹ́rẹ̀ẹ̀rin yìí pátá ẹni tá a máa ń dúró ti súnà wa ni n tó bá ti lè rinlẹ̀ tí wọ́n bá ti kò lé lórí ó ti di súnà nìyẹn nínú Islam bákan náà súnà ó máa ń túmọ̀ sí máa sọ́dọ̀rọ̀ àní nàbí yìí sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin aw taqrir àwọn tí wọ́n jẹ́ àwọn afọ́ ní usulul fiqh wọ́n ní súnà nígbà tí wọ́n bá ń ṣe àlàyé súnà níbàámu sí ojú ọ̀nà wọn. torí pé àwọn oníṣòlù fífi wọ́n fẹ́ ká máa mú dájọ́ jáde lára ẹ̀sìn. bá a nábì ṣe ń rẹ́rìn àlèmálè rí ìdájọ́ mú jáde níbẹ̀ tá a ṣe kìnnì tá a kọ̀ọ̀pì torí pé àdámọ́ nìyẹn tiẹ̀ lè má jọ tànàbì bẹ́ẹ̀kẹ́ ànábì ṣe bó ṣe rí tiẹ̀ lè má rí bẹ́ẹ̀ bí irùngbọ̀n ànábì ṣe pọ̀ tó irùngbọ̀n tiẹ̀ lè má pọ̀ tó bẹ́ẹ̀ bá ànábì ṣe ń rẹ́rìn ẹ̀rín tiẹ̀ lè má bàtì ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọjá ma ìyẹn ló fà tó jẹ́ pé àwọn àfáà wa nínú usulul wọn yìí dà wá láàmú wọ́n jẹ́ ká mọ̀ wípé níta fẹ́ yọ jáde òun náà ní bóun la ti fẹ́ gbàgbọ́ yí ẹ̀sìn wa àwọn wa sọ fún wa yìí pé asúnà máa sọ́dọ̀rọ̀ àní nàbí sallallahu alayhi wa sallam min qawli aw wọ́n wá sọ fún wa pé súnà náà ní gbogbo tó bá wá látọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam. ntẹ́sù wa látọ̀dọ̀ ànábì yìí ìran mẹ́ta náà ni káyọ̀ ìdájú ẹ̀sìn jáde lára ẹ̀. fred iṣẹ́ kan sọ pé ànábì ṣe báyìí súnà ni kan ní sọ báyìí súnà ni àwọn èèyàn ṣe nǹkan báyìí wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ó sì takò nǹkan yẹn nìyí àbí ní ká ànábì ó tiẹ̀ tún sunna ni ari sahaba kan nínú àwọn sahabi anabi rudwanu alayhi sahabi yìí ó wà lórí ìrìn kan wa mú gbà tilẹ̀ ma òun ló sì kírun fún wọn ó o si jànáàbà ó wá wò ó pé òun o tó bá ṣe tayammum ó ṣe tayammum ó kírun fáwọn èèyàn rẹ̀ nígbà tó kírun fáwọn èèyàn tán wọn ò balẹ̀ Ah, yóò tó wá jẹ́ pípa ẹ̀mọ́ mú ló fẹ́ lò ah, ẹbí wọn balẹ̀ wọn bá lọ fi ọ̀rọ̀ wọn lọ kó ọ̀rọ̀ bá nàbì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n kọ́rọ̀ bá nàbì ànàbì sí pé ń gbọ́n ló ṣe báyìí ó ní bẹ́ẹ̀ ni àti ah, lórí tó fi ṣe kí lórí tó fi ṣe ó sì ní òtútù mọ́ òun ò sì ní èlò omi yẹn ní kó máa lọ jẹ́ sábàbí ikú fóun torí ẹ̀ ló fi ṣe tayamom ó sì kírun fún wa tó ti kó ní jànábà náà àmọ́ òun ò lè wẹ̀ bẹ̀lẹ̀ òun ò lè ṣàlùwà lábẹ̀lẹ̀ kó òun wẹ̀. olùwà ara sí ọ̀rọ̀ ọlọ́run ọba wípé ọlọ́ni wala inna Allaha kana bikum rahima. mo rántí pé ọlọ́run sọ ah, ẹ má para yín ọlọ́run ọba já láàánú sí yín púpọ̀. ọmọ òwe kò wọ́n ṣe òtútù mú àbí tí ò láǹfààní àti lè lómi o ó lè ṣe tàyámù kó kírun dìgbà tó fi lè wẹ̀ àmọ́ òun ò pé ah, òun lè para o ó sì rántí aya fi ọlọ́run ọba ní òfẹ́ ká para wa nígbà tó sì sọ̀rọ̀ yẹn ànábìsì rẹ̀ yẹn. hádà tẹ̀kírì ìfún nǹkan so àwọn nǹkan yìí wá ní àwọn tí yóò máa àbí àbí kò sójú tí ò lè ó lè ní ṣe nípa àwọn ọ̀rọ̀ ìbàdá àwọn ọ̀rọ̀ ìjọsìn tá à ń ṣe bákan náà ó sì lè ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ àkọ́ì àwọn àdìsọ́kàn gbogbo tó bá ti wá látọ̀dọ̀ ànábì pé ànábì sọ ànábì ṣe ànábì buwọ́lù sàwọ́ àǹkáàná ìbàdà àwọn àkìdá gbogbo eléyìí náà lábẹ́ tí ó máa jẹ́ súnà ni sọlá tàràdí eléyìí tá a bá gbọ́ àwọn àlàyé yìí yé ó túmọ̀ sí pé tí ó fẹ́ kàn wá jù nínú gbogbo àwọn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wípé àwa kì í ṣe ẹni tó ti tẹ̀síwájú díẹ̀ nínú màbí àwọn ẹgbẹ́ wa yòókù. abùkátà ká mọ̀ wípé ìsìláàmù wa ò lè ṣeé ṣe fún wa àyàfi pẹ̀lú ìdúró ti àwọn súnà táànàbí bá sọ tó bá ṣe àti táwọn èèyàn bá ṣe táànàbí bá buwọ́ lù lójúpọ̀nà pé wọ́n ṣẹ̀sìn lójúpọ̀nà wípé wọ́n ṣe nǹkan ẹlẹ́ni tó fi dáṣẹ́ sí mi. so àwọn tá a ní bùkátà sí eléyìí pàtàkì ní iná rẹ̀ lẹ́tara bí eléyìí tí a bá ń sọ̀rọ̀ wípé súnà ànábì ká dúró ti súnà dáadáa. ṣé n táàbà gbọ́ yìí ni pé ah sunna bá nàbì yìí rẹ̀ rẹ̀ là nàbì sọ o gẹ́gẹ́ bí àwọn bí wọ́n ṣe máa ń palẹ̀ fún wa rárá anájú ní kárẹ́ níbi tó wípé àdámá ni bọ́mi yìí ó ṣe máa rẹ́rìn rẹ̀ bẹ́ẹ̀ sọ pé kí irun gbọ́n ó pọ̀ bí tó wípé irun gbọ́n yẹn ni kò wọn dọ́gba ṣùgbọ́n látara di eléyìí èyí tí a bá ń sọ wípé ẹdúró ti súnà ẹwà wọ́mọ súnà ẹ má jẹ súnà ọba máa yín lọ́wọ́ ohun tó ní ń ṣe pẹ̀lú ìjọsìn yín ni o ohun tó ní ń ṣe pẹ̀lú ìjọsìn yín àti àkídà àdìsọ́kàn yín òní gbogbo ohun à ń polongo fún wa. tẹ́lẹ̀ báyìí wa ó bùkátà káwa máa ipò wo ni súnà yẹn ni súnà lábẹ́ eléyìí kásìmọ̀ wípé ǹjẹ́ yẹn ti ẹ̀ lè ṣe Islam lẹ́ni tí ó rọrọ̀ kú níbi kó lọ súnà kó ní Al-Qur'an nìkan ti tó mí lò ṣáà lè ṣe Islam lẹ́ni tí ó rọrọ̀ kú níbi súnà kó ní al nìkan ó ti tó mí lò tí n bá sà ti ka al tí n bá sì ti gbọ́ yé tẹ́ bá ti fún mi lẹ́rìí Qur'an tí n bá ti gbọ́ yé èyí ò náà ti tó torí pé oríṣiríṣi àwọn nǹkan ní ń bẹ lọ́pọlọ àwọn èèyàn ní oríṣiríṣi nǹkan sì làwọn èèyàn máa ń sọ nípa súnà ẹlòmí àjọ fún wa pé súnà kò sí ti ń súnà ni ẹlòmí àní kò sí ti ń súnà ó máa ń ni kò sí ti ń hadithi èyí tí máa ń dí fi ilẹ̀ òní jẹ́ hadith hadith lọ́dọ̀ tiẹ̀ nìyẹn. ní kí ni hadith yóò wá ṣe in hadith ohun tó ń bí sílẹ̀ ní jẹ́ hadith lọ́dọ̀ rẹ̀ ṣé tìmọ̀ tó fún yìí bá wọn sọ̀rọ̀ yìí gan sí ẹ̀ṣẹ́ dédé alukur'an àbútakọ alukur'an ìjẹ́ alukur'an ti ẹ̀pẹ̀ wá sí lílo súnà àbí alukur'an kan gbé ọlọ́run ọba kan gbé alukur'an kalẹ̀ láì tọ́ka sí ìlò súnà papọ̀ mọ́ alukur'an eléyìí ló fà tó ń jẹ́ pé wá fún wa láwọn àtọ́ka kọ̀ọ̀kan pẹ̀lú àwọn àyèdí tó bá wà ó pọ̀ nínú alukur'an ṣùgbọ́n àmọ́ wa nínú rẹ̀ tá a bá wo inú suratul jumu'ah ayé lẹ́ẹ̀kejì nínú suratul jumu'ah ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala ní هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní dájúdájú òun ni ẹni tó ṣe wípé ó rán òjíṣẹ́ sí àwọn èèyàn aláìmọ̀ọ́kọ̀ máa kà tẹ bá gbé kalẹ̀ pé ká máa ka ń tẹ́ ẹ kọ́ wọn ò lè kà bẹ bá sì fún wọn ní gègé tó yẹ kọ́ wọn ò lè kọ́ méjèèjì ni ò sí fún wọn ṣùgbọ́n ọlọ́run ọba wa fa òjíṣẹ́ yọ láàrin wọn ó sì rán sí wọn Allahu akbar ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní òjíṣẹ́ tá a wá rántí wọn yìí ṣe máa fáwọn èèyàn tó kí tẹ́ bá kọ nǹkan lẹ̀ wọn ò lè kà á ni tẹ́ bá sì fún wọn gègé ká kọ́ wọn ò lè kọ́ ọlọ́run wa ni yatlu alayhim ayatihi òun gangan ni ó máa wá ka àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn òfin ọlọ́run ni máa kà fún wọn. àlùmí ẹni tí ò lè kọ́ ni tí ò lè kà ṣe máa fi ọlọ́run ọba ti fọ́ mọ́ èyí tó ń kà jáde ó dá àwọn olùmọ̀ kọ àwọn olùmọ̀ kà ó dá wọn lágara òun sì ní ẹni tí ò lè kọ tí ò lè kà ni hàrí pé mọ́jísà lélẹ̀ yìí ohun ìdánilágara tó tóbi tọ́lọ̀wọ́ bá fún àlẹ́ Muhammad lélẹ̀ nínú ẹ̀ ni. ìyára afá súnà tó máa sọ fún wa pé èyí tó ga jù nínú mọ́jísà tí ọlọ́wọ́ bá fún àlẹ́ bọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam kò náà ní alukur'an. ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí alukur'an àgbàgbọ́ yìí táwọn afá ń sọ yìí. bọ́ọ̀lù ó torí bẹ́ẹ̀ ẹ wo adúrú ohun tó ń bẹ nínú alukur'an láwọn kẹlmáàt tábà ní ká máa ṣe ní gbólóhùn tábà ní ká máa ṣe ní àràfí subhanallah ó wá jẹ́ pé ẹni tó ka gbogbo ẹ̀ kalẹ̀ yìí náà ummi alẹ́ máa kọ́ máa kà ní àwọn kan máa ń pè ní òpè rárá o kò túmọ̀ òpè rárá èèyàn kọ kò lè kọ nǹkan kò lè kà á sì kò túmọ̀ sí kú ṣe pé kò gbọ́n bẹ́ẹ̀ tó pé jùlọ nìkan kò ní yí pè jáde rárá ànábì ìṣẹ̀lẹ̀ aláìmọ̀ọ́kọ̀ máa kà ní. ṣùgbọ́n àwọn ànábì ọlọ́wọ́ bá ní àwọn ni wọ́n máa ń pé lọ́pọlọ jù wọ́n sì máa ń ní tó ga jù ẹgbẹ́ wọn lọ. tẹ́ ẹ bá sì padà sínú tàn wa Muhammad sallallahu alayhi bọ́ọ̀lù tí wàá máa ń ṣe fún gbogbo àwọn ànábì ọlọ́run ọba nìyẹn torí iṣẹ́ tọ́lọ́run ọba fẹ́ gbé wọn lọ́wọ́. sọlátara di eléyìí ọlọ́run ọba ní òjíṣẹ́ tá a wá yọ ní àárín àwọn alẹ́ ìmàkọ màákà yìí àwa ni kó máa ka tírà ọlọ́run ọba kó máa kà á fún wa. ọlọ́run ọba ní wáyé ọjọ́ kí bákan náà fọ má àwọn ìdọ̀tí ẹgbọ́ tí ويعلمهم الكتاب والحكمة بكنا الله ọba ní títí ń ka òfin ọlọ́run ọba fáwọn èèyàn tó sì ń ṣàkómọ àwọn kó ń bí tí wọ́n ti kó sí nínú ẹbọ يعلمهم الكتاب yóò máa kọ́ wọn ní tírà tọ́lọ́run ọba ti rán tọ́lọ́run ọba gbé fún òun yóò máa kọ́ wọn hikma yóò sì máa kọ́ wọn ní hikma àní sì tún yẹn lẹ́sìn. a máa ń tún pé ọgbọ́n èdè là ń kí yẹn ṣíkìmà yẹn nínú ṣẹ̀ríà kì í ṣe ọgbọn lásán erin tó tún ju ọgbọn lọ ni wọn ń pè ní ṣùgbọ́n tá a bá ní ọgbọn wisdom òye ọlọ́run ọba aláàdájú ó máa kọ́ àwọn èèyàn ní tíra ó sì máa wọn ní pé nínú àyà yìí sọ́rọ́tù jùmọ̀ lẹ́ẹ̀kejì nǹkan méjì máa kọ́ jama ọlọ́run ọba dárúkọ tíra ọlọ́run ọba tó wá dárúkọ alhikma tábà wọnú àyà mi náà nù alquran tábà bọ́ sínú suratul nahl àyà 44 ọlọ́run ọba àlekè ọlá ní wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba asọ alquran asọ kalẹ̀ sí ọwọ́ rẹ̀ muhammad sí ọ̀dọ̀ tiẹ̀ azikr min asma al-Qur'an tọ́ba ni azikr lára orúkọ al-Qur'an oníjẹ́dẹ́ ọlọ́run bá ní aṣọ al-Qur'an kalẹ̀ fún ẹ tọ́dọ̀ tiẹ̀ litubayyina linnas ma nuzzila ilayhim kó o lè máa ṣàlàyé tí wọ́n sọ kalẹ̀ fún wọn lófin kó o lè máa ṣàlàyé rẹ̀ fún wọn. dàtí tí tí wọ́n tí ọlọ́run ọba fẹ́ kí wọ́n gbọ́yé náà al yẹn àlàyé rẹ̀ ọ̀dọ̀ tẹ̀ ló fi máa wá àlàyé rẹ̀ agbélé wọ̀ ọlọ́run ọba ò sọ bayanu lọ́lọ́run ọba lòkó ló ti ráwà ọlọ́run ọba ò sọ pé wa anzalna alayka al-Qur'an litatluwa lin-nas ma nuzila ilayhim ọlọ́run ọba ò sẹ́lẹ̀ ọlọ́run ọba ò ní kó lè máa ka al-Qur'an sí wọn létí ẹlòmíà ní ànájú kílà ànájú tó máa sọ lẹ́yìn al ok ó kẹ́kàá náà ni idha jaa nasrullahi wal fath nígbà tá ànájú sì kàá délẹ̀ ó sì dákẹ́ àbúrẹ́bì ká iná àfọ́yìnà tẹ̀lifáwùfàr ó sì kà á sábà wọ̀nyà ẹ máa lọ. kọ́lùbù wàlláhu ahad allahu samad ó kà á bá wọ̀nyà tán ẹ máa lọ. kílà níbi tó máa sọ lẹ́yìn alukur'an ṣùgbọ́n tẹ bá wọn máa ń sọ ọ̀rọ̀ yìí nìyí táwọn náà bá ń ka alukur'an fáwọn ẹ̀ pé àwọn ń tu fáwọn ẹ̀ ní àlàyé wọn gbọ́ pọ̀ ju gbólóhùn tí wọ́n kà jáde lọ kò rọrùn fáwọn ní láti kàkà fáwọn èèyàn kan sì ní ẹtúká wà sí ti tán. ó dàbí gbogbo ẹ pé alukóra nìkan la bá ń kà tá a túmọ̀ rẹ̀ tá a máa láyé wá àwọn yóò ti sùn lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ lẹ́nu ìṣẹ́jú tá a bẹ̀rẹ̀ yìí. kò sí ẹni náà tí ó sọ pé òun fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹnìkan fún àwọn èèyàn kan nìyí tí ò ní ní àgbékalẹ̀ bí ó sì ṣàlàyé rẹ̀ fún wọn tí ó fún fi gbọ́ yé sọlọ́wọ́n bá sọ pé a ní kí ànájú àwọn èèyàn ó túmọ̀ sí pé ọlọ́run ọba gbé lé lọ́wọ́ ó sì bùkátà sí àlàyé ọlọ́run ọba ní àlàyé yẹn afàálẹ̀wọ̀ lọ́wọ́ bóòlù ọ̀sẹ̀ máa wá ṣàlàyé tí ó fi òǹgbà àtọ́lọ́run ọlọ́run ni kò ní wí kótókótó bíi tiwa ọba fẹ́ kó sọ ń gan ọlọ́run ọba ó máa nù yóò máa fún ní wáyé bákan náà tábà padà sínú àyà ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ni nígbà tí ọlọ́run ọba ń fún wa ní ìròyìn nípa ọ̀rọ̀ bàbá wa nabi wa ibrahim àti ismail nígbà tí wọ́n ń kọ́ kaaba tí wọ́n sì ń bẹ ọlọ́run ọba nígbà wọ́n gbé kaaba dúró. وعن ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك bẹ́ẹ̀ ló bẹ lọ́wọ́ ọba nígbà ibrahim bẹ lọ́wọ́ pé ìrẹ́ olúwa wa wab'ath fihim rasulan bá wa gbé òjíṣẹ́ dìde nínú àwọn ará bíbà náà yẹtùlù ààrẹ yìí máa yàtì tó jẹ́ pé òní ó máa ka àwọn òfin ọlọ́run ọba yóò máa ka fún wa kì í wá ṣe bẹ́ẹ̀ nìkan bákan náà wọ́n yọ alẹ́ muhammed kìtàbá wal yóò sì máa kọ́ wọn ní síra ọlọ́run ọba wal hikma yóò sì máa hikma a fún wa kó hikma yẹn. yóò máa kọ́ wa ní kí ni hikma ẹ jẹ́ ká dì mú. bákan náà tá a bá wọnú àyà mi nínú al-Qur'an nínú suratul Baqara àyà two hundred and thirty one. ọlọ́run ọba ni wadhkuru ni'matallahi alaykum ọlọ́run ọba ni ẹ̀rọ sí ìkẹ́ ọlọ́run tó ṣe lórí yín o. wa ma anzala alaykum min al-kitabi wal-hikma ya'idukum kẹ́sì máa rántí tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún yín tí ṣe tíra alukur'an àti hikma tọ́lọ́run ọba fi ń ṣe ìkìlọ̀ fún yín ẹ rántí tíra ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún yín tí ṣe alukur'an kẹ́sì máa rántí alihikma tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tọ́lọ́run ọba tún sọ̀kalẹ̀ fún yín pẹ̀lú. ó túmọ̀ sí pé tá a bá wo àwọn àyà tó yí jàmá a rí wípé ń pa nǹkan tó pọ̀ nǹkan kitab alukur'an ó ń paapọ̀ mọ́ hikma afẹ́ká gbàgbọ́ ní hikma yẹn pẹ̀lú báwọn ẹni ìṣíwájú wa ṣe gbọ́ yìí afẹ́ká gbàgbọ́ ní hikma yẹn pẹ̀lú kí ni táwọn ẹni ìṣíwájú wa gbọ́ yìí nínú hikma tó tẹ́tẹ́ lómi ó bá sọ ní kì í ṣe hadith lọ́lọ́wọ́ ọba ń sọ ń bẹ́ ọ kì súnà kankan alukur'an náà ní gbogbo ẹ̀ pé yẹn làwọn tí wọ́n jáwọ́ ẹni ìṣíwájú wa gbọ́yé lábẹ́ àwọn tí ọlọ́run ọba ń tò tẹ̀léra àwọn méjèèjì yìí àyà wa pọ̀ bẹ́ẹ̀ nínú alukur'an karim tábà wọn sọ́rọ́tù nìsa àyà ọgọ́rùn kan àti méjìlá ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ni wa anzala allahu alayka alkitaba wal hikma wa 'allamaka ma lam takun ta'lam wa kana fadlu allahi alayka azima ọlọ́run ọba adẹ́dáwá ni wa anzalallahu alayka alkitab wal hikma ìrẹ́ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún ẹ alkur'an àti hikma ọlọ́run ló ń sọ nǹkan méjì kalẹ̀ ó sọ alkur'an kalẹ̀ òun sì sọ hikma kalẹ̀ ọlọ́run ọba ni wa allamaka ma lam takun ta'lam in tó mà tẹ́lẹ̀ torí pé òun mà nǹkan kàtàbà kọ́ lẹ́nu tó mà yẹn ni ọlọ́run ọba sì fi mọ̀ ọ́ tẹ́ bá wọnú alukur'an ìmọ̀kúnbẹ̀ ni ẹ máa rí àwọn ìró àwọn tí wọ́n ti lọ láì mọyì ọdún síwájú tí wọ́n tó bí ànábì gan alukur'an ó sì máa sọ. ẹni tó ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí tó ń ka sí wa létí yìí kì í ṣe ẹni tó mọ nǹkan kàkà pé à ó wọn ni báwọn ṣe ń parọ́ bá gbọ́ ka gan ka nǹkan sí ha tó tọ́ba ronú alukur'an àárò oríṣiríṣi àwọn ọ̀rọ̀ látọ̀rí baba ńlá wa adam tó ṣe pé àtìpáwọ̀ abdullahi bin abbas radiyallahu anhu ó ní àsìkò tó ń bẹ láàrin adam àti nuh kí ọlọ́run ọba tó wá gbé nuhu dìde àsìkò tó ń bẹ láàrin wọn ní ó jẹ́ kurun ten centuries ló ń bẹ láàrin adam àti tí tá a bá wọlé yìí ni ká máa wá tọ́ kalẹ̀ bọ̀ ẹ wàá bá ìtàn Adam nínú alukur'an àti gbogbo àwọn kòrónù tó ń bẹ láàrin gbogbo yóò tó fi dórí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá ìtàn rẹ̀ nínú alukur'an tó bá jẹ́ pé anabi bá fi lè mọ nǹkan tó yẹn bá kọ kalẹ̀ ẹ kà ní. àwọn ọ̀tá Islam ò bá pa irọ́ tó pọ̀ mọ́ Islam. ṣùgbọ́n wọ́n ń gbé wọ́n ń gbé jùlọ náà ni torí pé di àgbẹ̀tì ni wọ́n ń gbé wọ́n ń gbé ìbílẹ̀ náà ní oríṣiríṣi àwọn irọ́ àwọn ète náà wọ́n máa wá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ̀ láti yọrí lọ́dọ̀ mùsùlùmí tó bá dúró déédéé. سورة الله سبحانه وتعالى وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما ọlọ́run ọba kọ́ ní nǹkan tí wọ́n gangan ò mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba kẹ́ ọ ọlá ọlọ́run ọlọ́ ọlọ́run ọba lára rẹ ó pọ̀ tuta bá wà gbogbo àwọn àyà tuta mú wa fún wa yìí ń dárúkọ alukur'an ń dárúkọ àlàyé ń dárúkọ alukur'an ń dárúkọ alihikma idan kí ni ìtumọ̀ alihikma tó fi ń gbàtà bá tú alukur'an tí ọlọ́run ọba ní aṣọ alukur'an kalẹ̀ fún aṣọ tíra kalẹ̀ fún tí ṣe alukur'an aṣọ rántí ọlọ́run kalẹ̀ fún tí ṣe alukur'an a sì tún sọ hikma náà kalẹ̀ kí wọ́n lè túmọ̀ hikma. ìyẹn náà Imam Shafi'i alayhi rahmatullahi wọ́n ní فذكر الله الكتاب من فذكر الله wọ́n ní ọlọ́run ọba dárúkọ kitab òun náà ní alukur'an wàdákàrọ̀ hikma ọlọ́run ọba tó wá sọ hikma náà فسمعت من أرضى من أهل العلم بالقرآن يقول الحكمة سنة رسول الله صلى الله عليه وسلم وانا متفيتي نقبع إمام الشافعي لنصفوه ولا وفيتي أورا وقبع lẹ́nu àwọn tí àwọn yọ́nú sí pé àwọn àfa ẹ̀sìn òdodo làwọn eléyìí tí wọ́n sí àwọn àfa àpátípatì àwọn jẹ́gẹ́jẹ́gán pé ẹni àwọn táyì sí pé àwọn eléyìí wọ́n tó lè àfa tọ́ba aláfẹ́ ẹ̀sìn làwọn eléyìí àfàsúná làwọn eléyìí bẹ́ẹ̀ làwọn eléyìí wọ́n láwọn gbọ́ lẹ́nu ẹni tó pọ̀ nínú wọn ni tí wọ́n sọ pé hikma tí ọlọ́run ọba ń sọ níbẹ̀ yẹn òun náà ni sunna pé sunna lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ. wal imam ibn kathir alayhi rahmatulahi wọn ni wa qawluhu ta'ala wa yu'allimuhumul kitab ya'ni al-Qur'an wọ́n ní ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ yìí pé yóò máa kọ́ wa ní tíra náà ìyẹn ni pé tíra àwọn òun náà ní alukur'an wal hikma yóò sì máa kọ́ wa ní hikma wọ́n ní yaani asunna wọ́n ní tuntuma òun náà ní sunna. qala alhassan wọ́n ní ọ̀rọ̀ táwọn sọ yìí àfọ àwọn alhassan wọ́n sọ wa àti àfọ àwọn qatada wa muqatil ibn hayyan wa abu malik wọ́n ní gbogbo àwọn àfa yìí ní tí wọ́n tú sí nìyẹn súnà ni wọ́n pè. sáré pé ọ̀rọ̀ tí ìmáàmù Ibn Kathir sọ yìí àti ọ̀rọ̀ tí ìmáàmù Shafi'i sọ pé àwọn fi ti ara àwọn gbọ́ lẹ́nu àwọn àfa àtúnṣe tí àwọn yọ́nú sí gẹ́gẹ́ bí àfa ẹ̀sìn òdodo wọ́n máa ń pe hikma tí wọ́n bá ń tú súnà ni wọ́n máa ń tú sí súnà kò ni wọ́n máa ń tú sí. ìmáàmù Ibn Kathir àwọn àwọn akabi márùn nínú wọn tó tó ètò eléyìí àmọ̀ wípé ọlọ́run ọba ń para sísọ alukur'ani kalẹ̀ fanabi nísìn fi ń ara alihikma ń wí papọ̀ mọ́ alihikma eléyìí jẹ́ kámọ̀ wípé alihikma sì ní lọ́dọ̀ àwọn jama àti gbàgbé asunna tó wọn ka alukur'ani sí tọ́lọ́ تجد جوا حكمة تابات انتو وعنز وعنزل عليك الكتاب والحكمة تابات انتو كتاب في القرآن كلا ما تو حكمة في جماعة السنة تلقي دي عوين شواجوا وشنتوني أفهى عبيد الله ابن عبد الرافع أبا حديث ولا ترب بارك لقد نبوى محمد صلى الله عليه وآله وسلم gẹ́gẹ́ ṣe ń bẹnu musnad imam ahmed àti abu da'ud wa tirmidhi wa ghayruhum. wọ́n ní anabuwa muhammad ó jẹ́ hadithi a sahabi kan wọ́n máa ń pè ní ma'ad yaqrib ó ní anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní la'alfiyanna. لألفين أحدكم متكئا على أريكته يأتيه الأمر من أمري مما أمرت به أو نهيت عنه فيقول لا أدري ما وجدنا في كتاب الله اتبعنا anabuwa muhammad sallallahu alaihi wasallam ni àsìkò kan bọ̀ tá a padà wá rí nínú sórí àga orí ìjókòó rẹ̀ tó wà ọ́n ibẹ̀ náà làwọn kan ti máa wá sọ fún pé à ah, ànábì sọ báyìí ànábì kọ̀ nǹkan báyìí yóò máa sọ pé là ájìrì èmi ò mọ yíká yìí sọ yẹn o ẹ̀yin lẹ́mọ wàhálà tẹ́ fúra yín sí yíká yìí sọ ọ́n èmi ò mọ ẹ̀yin lẹ́mọ wàhálà tẹ́ sí kí ni tẹ́ fúra yín sí. máa wajadna fi kitabillahi ittaba'na ń táwa mọ̀ náà ní pé ń tá bá ti rí nínú tíra àtọ lọ́hùn-ún làwọ̀ tẹ̀lé kò jù bẹ́ẹ̀ lọ táwo tẹ̀lé nìyẹn àmọ́ gbogbo olókùn tẹ̀lé ànábì sọ ẹnìkan sọ buhari gbà wá mùsùlùmù gbà wá ẹnìkan gbà wá ọ̀bùdáwùdù gbà wá amadu wàhálà àti yín nìyí o ẹlẹ́ mayọ́nu tẹ́ kóra ayé tà nábì lè padà rà àwọn èèyàn tí ó sọ bẹ́ẹ̀. bákan náà ẹ̀gbọ́n mi tó wá tó jí ti àfa miqdadu iná ibnu mahdi yakrib ó ní harrama rasulullah sallallahu alayhi wa sallama ashiya'an ó là nẹ́bi ṣe àwọn nǹkan kan léèwọ̀ ìyẹn ní àsìkò ogun Khaybar ó là nẹ́bi ṣe àwọn nǹkan kan léèwọ̀ ó nígbà tá nẹ́bi wá ka àwọn nǹkan yìí pé èèwọ̀ làwọn nǹkan yìí ó sì já àwọn nǹkan tẹ́ ò lè rí nínú Al-Qur'an pé èèwọ̀ ni ó là nẹ́bi wá ní yushiku ahadukum an yukadhibani wa huwa muttaki'un 'ala arikatihi ìgbà kan padà ń bọ̀ táàrin tí ó máa pè ní lókùrọ̀ nínú yín subhanallah a padà rí nínú yẹn tí ó máa sọ pé ìwọ ni kò nílò sọ pé Muhammad máa ń parọ́ àbájọ́ máa sọ pé ìwọ ni tẹ bá fún nípa nàjà Imam Bukhari àti Muslim sọ pé ah, kí ló sọ àwọn bọ̀lù bàbá àti Muslim ọjà nàjà yẹn ìrọ́ làdí ti yẹ ṣàìṣàì ọ̀gbọ̀gbọ́n yóò máa fi sọ pé kùrọ́ lànàbí anábì là padà rí nù yín ẹni tí ó máa pè mí ní òpùrọ́ yóò sì jòkó lórí àga rẹ̀ náà ni ó fẹ̀ sí. anábì Muhammad sallallahu alaihi wa sallam yuhaddath bi hadithi wọ́n máa wá ka ọ̀rọ̀ mi fún pé mo sọ báyìí fayaqul àmẹ́sì tí ó máa fọ̀ fún wa ni wípé baynana wa baynakum kitabullah in tó pa àwa àti yín pọ̀ náà ní tírà ọlọ́run alukurani ló pa wápọ̀ gbogbo tẹ́ bá sọ níbi tí o bá ti sínú alukurani ẹ̀ka gbogbo àtìrà yín ẹ̀ka gbogbo ẹ̀lẹ́ gbogbo àdìsí yín ẹ̀palẹ̀ mọ́ kurani sọ́gọ́dọ́ òun náà ní ẹ̀ka fún wa tí o bá ti wá sí ń bẹ́ẹ̀ kí n tó pa wá pọ̀ pẹ̀lú yín nù ẹgbàgbé yòókù àfẹ́ Ànábì ni yóò padà máa ṣẹlẹ̀ Ànábì ni fama yóò máa sọ pé fama wajadna fi min halali ni sahilalina nta bá bá nínú alukurani pé aláàlí ni ó jẹ́ aláàlí lọ́dọ̀ ti wa wàmá wajadna fi min harami haramna nta bá bá ń bẹ̀ ló wọ̀ kó náà lè wọ̀ lọ́dọ̀ ti wa Ànábì wa ni ala ẹ̀ láti kẹ́ máa وإنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله ẹlọmọ wípé ohun tí ànábì bá ṣe léèwọ̀ kódà bẹ́ẹ̀ bá rí nínú alukur'an ó sì dìde ntọ́lọ̀ bá ṣe léèwọ̀ níta ànábì bá ṣe léèwọ̀ fún yín ó sì dìde ntọ́lọ̀ bá ṣe léèwọ̀ ẹ wá dákun sọ fún mi tí ìyàbá wa pa ọ̀rọ̀ ànábì sí pé kò sí tó kan nínú ìsìlámù tòun tí ìsìlámù yóò sì yanjú já jama ìsìlámù yóò yanjú wàláì kò lè yanjú kò sí si islam yẹn tó fẹ́ yìí tó rò ó pé òun islamu nga islam gan àbá ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ kúrò níbẹ̀ ti wọn sọ pé ibi tó ní tó nu Allahu akbaru ni kò fi rẹ̀. kò síbi tó bá wọn bá ti sọ fún ọ bí wọ́n tó bá ti ṣe tàṣáhó ìròyìn ò lálàáfíà ọlọ́run òtítọ́ fún ọpọ́ ìjókòó ni o ti ṣe ibùn tó bá ṣe náà ó lè máa rìn lọ náà kó ṣe ó ti lè wà lórí ìdúró kó parí ẹ̀ síbẹ̀ ọlọ́run ò fún ọ pé tó bá rò kó kó sọ gbólóhùn báyìí àbí tó bá kó sọ báyìí lára padà wá padà sí jama. yóò padà di kèfèrí gbẹ̀yìn yóò padà di kèfèrí gbẹ̀yìn lẹ̀ ṣé látara di eléyìí káfẹ́ sí ìsìláàmù káfẹ́ yọ súnà kúrò níbẹ̀ èèyàn lè rí ìsìláàmù ṣe rárá alimami Malik gẹ́gẹ́ sí gbẹnu mọ́ àtọ́ wọn wọ́n ní balagani anna rasulallah sallallahu alayhi wa sallam qal wọ́n ló dé sí gbọ́ ní pé anabi wa muhammad sọ wípé mo fi àwọn kókó méjì kan mo fi kalẹ̀ fún yín yẹn pé màá kú láàrin yín kò sọ́gbọ́n ọmọ èèyàn máa ń kú náà ni àmọ́ kíkú tí ń bá kú tí mo kú láàrin yín táyé òfi parẹ́ nǹkan méjì ó máa bẹ ní àárín yín nǹkan méjì ó máa bẹ láàrin yín kí nìkan méjì náà ànábìnrin láǹtẹ̀dẹ̀ ló máa tamassaktum bihima nǹkan méjèèjì yẹn nípìn ìgbà tẹ́ bá di méjèèjì mú tẹ́ẹ̀ jẹ́ kí kankan nu méjèèjì ó bọ́ máa yín lọ́wọ́ ẹ̀ ní sọnù láíláí. kitab Allahi wa ṣíra ọlọ́run ọba làkọ́kọ́ mi lẹ́lẹ́kejì. méjèèjì yẹn ẹ̀ mú papọ̀ ni tí kan bá ti lè ẹ̀ ti sọnù. tó kò sí a fẹ́ ṣe é mo ti nìkan nínú Islam kò sí tó kan sunna nípa Islam tèmi ẹnìyẹn ti ọ̀rẹ́ di sọnù because tí ò bá ni kò ní máa sọ tẹ́bá ti rí ìyàn tó bá ti ń sọ pé islam kò sí tó kan súnà ń bẹ̀ ń ti ń bẹnu alukóra ní islam kẹ́mọ̀ ìfẹ́ nìyẹn ti ọ̀rẹ́ jù sọnù má dá òtún àánú ẹni yẹn torí pé ọ̀rọ̀ tí ń sọ jáde ti jẹ́ ká wípé ẹni àrùn ni. kódà ẹni tí ń sọ pé zina ò burú ọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ fún ẹgbẹ́ tí ń sọ pé Qur'an nìkan ti tó fún islam yẹn lọ àwọn tó ń bá sọ tí a ti gbọ́ pé ah, ẹni yìí nǹkan mi ti ń jẹun lọ́pọlọ ẹ̀ ó ní kò sí tó burú bí zina ah, nǹkan mi ti ń jẹun lọ́pọlọ ẹ̀ ṣùgbọ́n tá a bá rí yẹn kan ní tó ń bá sọ pé kò sí tó kan súnà níbi ìsìláàmù ni a sì tún ra àwọn èèyàn tí wọ́n máa tẹ̀lé kéèyàn sì tẹ̀lé orí zina ni ó fẹ́ lo ojú kéèyàn tẹ̀lé orí yẹn báyẹn lọ torí pé ẹni tí ń bẹ lórí zina ti ń bẹ lórí àná ẹnu ó padà kò lè lórí pé ìlànà burúkú ní bẹ lórí ẹ mélòó mélòó nǹkan tí wọ́n ti introduce sí wa ni kódà nígbà tí wọ́n fi lọ nàìjíríà náà pé kí wọ́n kó kọkùnrin máa fẹ́ ọkùnrin kóbìnrin ó sì máa fẹ́ obìnrin bá a ti níjọba nàìjíríà ò ṣe kinní kan náà tẹ̀wọ̀ kó aláàtẹ́ bẹ́ẹ̀ bá sì ṣe àlékún kinní kan àníṣe kinní kan fún àtẹ́ aláàfẹ́ kọ́ ni jàmá aláàfẹ́ torí pọ̀ fojú hàn sẹ́rí àwọn tí wọ́n ń pèsè sírù yẹn ní aburú wọn máa ń tètè fojú hàn jẹ́ pé gbogbo kìnnì kan súnná hadisi kankan ẹgbẹ́ gbogbo ẹ̀dúlẹ̀ kùránì nìkan ló fọwọ́ ọ̀rọ̀ tí aburú yẹn ó le gan torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó tẹ̀lé wọn ó sì sọnù ẹni tó bá lóbìnrin obìnrin kan sí pé òun níyàwó obìnrin ni ní mo níyàwó ọkọ rẹ níyàwó méjì náírà èmi lọ́kọ àwọn o. ó dàbí pé wèrè ń bẹ ní agbárí rẹ̀ àbí tí yàrá ọkùnrin kan sì tó wá ní oníyàwó àti ọkùnrin kan bá sọ pé ìyàwó ni mí ọkùnrin ó wá ní ìyàwó lò ìyàwó báwo ẹ ń lo àyálò èdè ni àbí yàdà pé ọ̀rọ̀ ni rárá o mo lọ́kọ bí mo ṣe wà yìí ẹ lọ́kọ kẹ̀ àwọn ẹni ẹ fura sí o. ṣùgbọ́n ìmọ̀ sọ pé kùránì ẹ̀kẹ́ ní kò sí súnà ẹjá ti kálukú náà lẹ̀ kálukú bá ti ẹrẹ́sìn ó dàbí erin ni táwọn afọ́jú tí wọ́n wá kó afọ́jú jọ wọ́n ní ká máa fọwọ́ kẹrin lá wọ́n bá ìdìbò wọn kàn tán kí kálukú máa sọ bí erin ṣe rí nígbà táfọ́jú yìí tó wọ́n fọwọ́ kẹrin dèdè etí ló fọwọ́ kàn nígbà tí ó rò yẹn fún ní erin ó fẹ́ bí ewé tí máa ń fẹ́ òun náà ló fẹ́ erin náà ní ròyìn ẹnìkan fọwọ́ ka imú rẹ̀ ó wá fọwọ́ wọ lọlẹ̀ ó wá gúngun á erin ó gún gan ó sì ti rí erin náà ní ròyìn ẹnìkan fọwọ́ kẹsẹ̀ ó dàbí odó odó bí odó rí nǹkan erin náà ní ròyìn. wọ́n á lọ pẹ̀ ẹ̀sìn kálukú kálukú bá ti gbọ́ ìsìláàmù yé ìsìláàmù náà kálukú ń ṣe kò rí bẹ́ẹ̀ nínú ìsìláàmù sẹ́yìn gbogbo àwọn ọpọlọ kọpọlọ báyìí ní téèyàn bá ń jókòó tì tó lóun fi ń gba ìsìláàmù láà òun fi ń gba ẹ̀sìn kẹsìn láàyè yóò rọjò burúkú wájú ọlọ́run. ṣé ìsìláàmù wa kílẹ̀ ni láti sọ pé àwọn afọ́jú ni kó máa ròyìn ẹ̀ lẹ́yìn bàtà nẹ́bi ní taraktukum la yazigu anha illa halik anábì ni tí mo fi nílẹ̀ lé lórí ojú ọ̀nà tó mọ́ pányánpányán ní kò ní òru bẹ́ẹ̀ ṣe máa ń wà lọ́sàn-án tí ò ní bùkátà first light tó pé bí wọn bá ń rìn títí tọ́kadà bá tan náà kalẹ̀ àwọn pé ah, ẹ̀sán fúlẹ̀ ti yẹn pa á tún máa sọ fún pé kó pa bẹ́ẹ̀ bá wọn mọ́tò tó bá tan náà rẹ̀ kí èdè pé automatically bí ó ṣe tàn kalẹ̀ sílé iṣu nìyẹn nka ẹ ẹ máa tán fúláìtì nílẹ̀ tó tó fúláìtì ọ̀gbọ̀n onírú ìkankan ìsìláàmù mọ́ kò ní òru ọ̀sán ní gbogbo ẹ̀ bá ànábì ṣe sọ nìyẹn ẹnìkan á lọ fẹ́ ó fẹ́ kó gbogbo oró àti ìbàjẹ́ àti ìranu ó fẹ́ kó wọlé sínú ìsìláàmù fẹ́ gbà láàyè ó wá níbi kálukú bá ṣe máa ń bí ìsìláàmù ṣe rí náà nu ó túmọ̀ sí pé níta ànábì fi ilẹ̀ rújú nìyẹn kò kílẹ̀ a lè yapa lórí ìsìláàmù tẹ́lẹ̀ bá sọ pé orí ni tòun ẹlòmíì lè sọ pé etí ni tòun nínú ìsìláàmù tòun ẹlòmíì lè ní ìlú ni tòun nínú ìsìláàmù tòun. ìsìláàmù náà dára dára ni yóò kéèké ìta nàbì mọ́ wa ìta nàbì mọ́ wa ni ó má bí ọ̀sán tí ò sí òru kankan bẹ́ẹ̀ ni wàlẹ́ àyè zi kò àní ha ilẹ̀ ha lẹ̀. ẹ bá ti wára àwọn èèyàn tí ó pé wọ́n ní bí kálukú bá jẹ́ máa islam ẹ̀jọ̀ máa ilé ìjẹ́ ká mọ̀ wípé islam wa bùkátà sunna islam wa ò ṣe é ṣe jama láì rí sunna ìyẹn ló bá tó fi jẹ́ pé ní ààyè tó pọ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba tó dá wa tó sì jẹ́ ká sìn gan ó mọ̀ wípé islam ò ṣe é ṣe láì ṣe papọ̀ mọ́ sunna ọlọ́run bá wá ń fi ní dandan fún ẹni tí ó bá ṣe islam kó tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam kó tó yẹ pé islam ló fẹ́ ṣe ànábì ló gbọ́dọ̀ tẹ̀lé bóòlù tó wá fẹ́ tẹ̀lé ànábì yẹn láì ní máa àlàyé tá ànábì ṣe lórí àwọn ìjọ tuntun fẹ́ ṣe olóńtò lánàbí bóòlù ṣe mà ogun ló ka fún ní kan lọ́wọ́ kùránì ní tó gbọ́ yín ni àwọn kan gbọ́ yín lójú ayé ànábì ni tí wọ́n ṣe mistake tí wọ́n ṣe nǹkan ní ìgbà yẹn tó ṣe pé bí tẹ́tà ànábì ń bẹ láàrin wọn lọ́lọ́wọ́n ọba fi tún wọn ṣe.

àwọn fi àpàdà já náà ẹ̀sẹ̀ àjájọ́ máa ń tó lọ títí ẹnu máa lọ títí mi náà ló fi máa lọ ẹ̀ mọ́jà bára wa jiyàn kó láti máa ṣe Islam báyẹn Islam mọ́ pèrè ẹni sákèèsí tó sì jẹ́ pé nínú ẹwà tí ń bẹ lára àlùmọ́ ànábì tọ́lọ́wọ́n bá fi sọ pé a dáa ju àwọn àlùmọ́ tó ṣíwájú wa lọ òun náà lè pèrè ẹni sákèèsí ọlọ́ni kuntum khayra ummatin ukhrijat lin-nas wa tu'minuna billah. ọlọ́run bá ní ẹ̀yin wọ̀nyí ní ìjọ tí ó dára jù nínú àwọn àjọ tá a mú jáde àdìdì mú yín jáde agbé yín jáde fáwọn èèyàn ni agbé yín jáde ọlọ́run ọba gbé yín jáde bígbà téèyàn bá lóun ṣe tíra kan sì tó wá gbé jáde sáyé téèyàn ṣe nǹkan kan ní kọ̀rọ̀ tó wá gbé jáde sáyé kì í ṣe kó lọ jáde lọ́lọ́run ọba ń sọ ní ibẹ̀ yẹn ó gbé jáde ọlọ́run ọba gbé yín jáde sáyé ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar gbígbé jáde tá a ti gbé yín jáde sáyé nǹkan méjì náà àtòrí ẹgbẹ́ yín jáde fáwọn èèyàn ẹ máa pe àwọn èèyàn ẹ máa pa wọn láṣẹ kí wọ́n máa ṣe dáadáa kí ni dáadáa yẹn ìyẹn ló fà tó fi jẹ́ pé ẹgbẹ́jẹgbẹ́ ẹ̀yà mẹ̀yà gbogbo tí kálukú ń bá káàkiri ó lè fẹ́ níwájú ọlọ́run bàjẹ́bàjẹ́ ṣé n táwa ń pèpè sí ẹ̀rọ ọlọ́run ọba ní kí a máa pèpè sí táwọn pé ẹ̀gbọ́n tọ́lọ́ bó la ṣe mọ̀ pé níta ń pẹ́ àwọn èèyàn tí òun gẹ́gẹ́ ni tọ́lọ́mọ bá nífẹ̀ẹ́ sí abùkátà ká padà sínú súnà ká fi gbàgbọ́ yìí nǹkan tá à ń ṣe àti níta ń pèpè sí. wàtẹ́ni hauna anil munkar àwa ń sọ pé àwa kì í kọ́ bàjẹ́ torí pé ìkọ́ ìbàjẹ́ máa ń lé àwọn èèyàn kúrò níbi ìsìláàmù ni. Ah, ah. lẹ́yìn ìgbà tọ́lọ́mọ bá sọ pé ẹ máa pèrè pèsè dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ ẹ máa pèpè sí dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ ìyẹn kúrò níwàhálà ni wọ́n bá ti jókòó yìí nísìnyí ká ní ẹjọ́ yẹn létò tí mo lọ wá jókòó sí ẹ̀yìn mi ń bẹ̀rù kí n máa fa igbó mi jẹ́jẹ́ àbí kí n máa bá sìgá mi lọ àbí ẹjọ́ tí mo lè ní mo nídìí ọtí òǹgbẹ́ngbẹ́ ní tí mo lè rẹ́ nìkan kí n jókòó sẹ́yìn mi tẹ́ sí lẹ́tọ̀ yìí kí n rọra máa bá ọtí yẹn lọ díẹ̀ díẹ̀ ní ẹ̀yìn bẹ̀rù mo máa fi àní sọ fún fi àyè lọ́ra kò burú torí kó rí wa ni kò yí sódì ń tá a sọ fún ni pé á ọtí tẹ́ ti fẹ́ mu yìí ọlọ́run ọba fi sọ báyìí báyìí báyìí nípa rẹ̀ nínú Al-Kùránì kò bá sì dáa kẹ́ tí yìí lẹ̀ á gbà ní máa kó fi lẹ̀ àsìkò tó fi gbé ìbàjẹ́ rẹ̀ hàn àsìkò káṣí wà sí fún náà nìyẹn náà pé tí o bá gbé bàjẹ́ hàn ẹni tá a mọ̀ bí mo ti ṣe téèyàn ká bá pè wọ́n nísìnyí gẹ́gẹ́ bí kan tó ní ọmọ ìyá a

àájúwe ibi tó yẹ kó lọ fún ni pé nà sí àtẹ̀mí kọ́ lélẹ̀ ibi tó yẹ kó lọ òmàdẹ̀ni. látara di eléyìí àlùmọ̀ anábì tọ́lọ́ wọn bá gbé wa ọba Allah subhanahu wa ta'ala ó dáma yìí pé ìròyìn tó da nínú tó wọn ọba fi ṣàwálẹ́ṣà tá a fi yàtọ̀ sí àwọn tó kọjá torí ẹ̀ta bá wá rí yẹn kan nísìn tí wọ́n sọ fún wa pé kùránì ti tó ṣe ìsìláàmù wa súnà yẹn kò sí tó kàn wá tí tó sọ ní pé gbogbo tó bá ti wá látọ̀dà nẹ́bì pátá ọ̀rọ̀ tá nẹ́bì bá sọ ẹ̀dójú ẹ̀ gbọ́lẹ̀ níta nẹ́bì bá ṣe níṣẹ́ ní tìjọ́sìn ẹ̀dánù èyí táwọn èèyàn kan ṣe lójú ayé ànẹ́bì ni tá ànẹ́bì ti pé lọ nínú ìsìláàmù tá ànẹ́bì sáyẹ̀nsì òfin eléyìí náà láì fi ta ìmọ̀ kan pẹ̀lú ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní yóò ní gbogbo yẹn jẹ́ ká pa gbogbo yẹn tì torí pé tá bá ní ká sì máa dúró sí di pé súnà súnà a ní ní dàgbà àwa mùsùlùmí ò ní ní dàgbà sókè lára àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n máa sọ fún wa ní pé a ní ní dàgbà sókè tí ò já rọ́nà lọ láti jó iná nìyẹn ìwọ ló rọ́nà lọ àwa ń rọ́nà lọ. súnà tàràdí ilé ìjàmá. اسلام و ابكاتا السنة للهم الله سبحانه وتعالى في نسكفهما لا يفقه من القرآن الكريم <clears throat> تام وانينو للهم الله سبحانه وتعالى نمي وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ọlọ́run Allah subhanahu wa ta'ala ni kìí ṣe ìwà ẹni tá a bá pè ní mùmínì lọ́kùnrin ni àbí lóbìnrin kìí ṣe ìwà tá a máa bá lára wọn òun ni kó jẹ́ pé ńgbà tí ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ bá ṣe nǹkan kan lópin kan wá sọ pé a ti gbọ́ tẹ lọ́lọ́run sọ a sì ti gbọ́ ń nẹ́bí náà sọ àmọ́ ń táwa fẹ́ ṣe rèé ọlọ́run kìí ṣe wà àwọn olùgbọ́lọ́ngbọ́ kìí ṣe wà àwọn olùgbọ́lọ́ngbọ́ nìyẹn nta gbọ́tọ̀ lọ́wọ́ àti gbọ́tà nàbì àmọ́ tọ́ sẹ́wọ̀n pé àṣà ilẹ̀ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ó tiẹ̀ tún lọ pé sẹ́wọ̀n pé ọmọ alárúbáwá là nàbì àwọn òkè tó ń sọ ni pé kò máa ti ń lọ ní ìlú ti ń lójú sọ báwọn. sẹ́wọ̀n pé àmọ́ ẹ tí ò bá jà nàbì àgbà ní tó sì wá sọ yẹn kò mọ báwùjọ ti wájú ní lójú sọ bẹ́ẹ̀ àmọ́ àní bóyá láti fi irú ẹ̀sùn báwọn kan nàbì àwọn ìṣẹ́ wọn kọ́ ọmọ alárúbáwá là nàbì ó ti gbogbo ọrụ tó fẹ́ sọ ó ti kó pọ̀ Dị ti jù sínú bẹ́ẹ̀. bí akókó gbogbo ọrụ náà máa ní tààlẹ́ kò ṣẹ́rẹ̀ káwọn tó máa bá ṣe ìfẹ́wọ́tẹ̀ pa àkùnrin sí ni pé ọmọ lárúbáwá kò máa ti lọ ní dúdú. o ẹ̀yin lọ́wọ́ àmàdé àwọn làmàdé kọ́ ìwọ náà mérò ńgbà tí ń bẹ nínú ọkà jama ọlọ́run ọba Allah kò tọ́ fún ẹni tó wá jẹ́ mùmínì lọ́kùnrin àbí lóbìnrin kò lè sí nínú wàrú yàn bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn bó ṣe nǹkankan rẹ̀ kó máa wá ní ẹ̀ṣà pé tọ́ èyí tẹ̀lé torí pé náà ń pè ẹnu ti gbófin rẹ̀ kalẹ̀ ànábì ti gbé lánàá rẹ̀ kalẹ̀ ní onígbogbo òyìn òun ọlọ́run bá ní kì í ṣòro yẹn àwọn olùgbọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbọ́ òun náà ní eléyìí bí yẹn bá wá ṣe é kò ní fi ojú lásán lọ bẹ́ẹ̀ ni ò ní lọ lọ́wọ́ lásán lọ́dọ̀ ọlọ́run ọba Allah ọlọ́run ọba ní wa man ya'si Allah wa rasulahu gbogbo ẹnikẹ́ni tó bá fi lè yapa ọlọ́run bá ṣe rẹ̀ tẹ́ ọ̀pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ láwùjọ náà tánu wọn kílẹ̀ tá tó máa dọwọ́ bò wọ́n ní ìsìta bá ní ẹ̀sẹ̀ tó bá sọ pé nínú ìjọ tòun kò sí sí ń jẹ́ hadith lẹ́yìn tó bá pé ah, ẹni tó pé kò sí sí ń jẹ́ yìí ẹni làwọn ẹni ah, ó sì lè fún wọn lẹ́ni àwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ máa takura wa ah, sọ ni gbogbo ẹni tó bá ti lè yapa àṣẹ ọlọ́run àti súnà nábì ọlọ́run lẹ́nu yẹn ti sọnù lánàá tó fojú hàn kétékété kí ló wá kò mọ́ kí làwọn lọ́wọ́ bò sọlá tara di eléyìí àárín kí ọlọ́run ọba náà áyà yìí Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú mi ọlọ́run ọba wama atakum ar-rasulu fakhudhuhu wama nahakum anhu fantahu ọlọ́ni gbogbo tó ti ṣe ọlọ́run bàbá ti mú wá bá yín pátá ẹ̀dì gbogbo ẹ̀ mú o wama nahakum anhu fantahu ohun tó bá sì ti kọ̀ fún yín ẹ má sọ pé àárín nínú alukur'an ẹ jáwọ́ mẹ́ ọlọ́run bá ti pa alukur'an náà lọ́lọ́run bá fi pa wá láṣẹ pé ohun tó ti ṣe ọlọ́run ọba bá ti lè gbé kalẹ̀ fún wa pé ká ṣe ọlọ́run ọba ni ẹ̀ ṣe má sọ pé òrí nínú alukur'an bẹ́ẹ̀ ni tó jíṣẹ́ ọlọ́run bá ti kọ̀ fún ẹ pé kó má ṣe ọlọ́run ọba ni má ṣe má sọ pé òrí nínú alukur'an. ọlọ́ni wọ́tàkùlọ́ kẹ́sì bẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ bẹ̀rù ọlọ́run ọba o inna Allah shadidul iqab tó ń pè ẹni tó jíṣẹ́ ọlọ́run bá fi lè sọ pé ṣe báyìí tó lóun ò ṣe ma ṣe báyìí tó lò lòun ó ṣe kò bẹ̀rù ọlọ́run nìyẹn ẹni tó sì bẹ̀rù ọlọ́run ọba kẹ́ ẹ mà dájúdájú pé ọlọ́run ọba ní ìyà tó le tí ó fi dẹ̀rù àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́lọ́ ya lẹ́yìn olùgbọ́ àti ọlọ́run ọba ibo láti máa jama inú alukur'an àpá ẹ̀fẹ́ alukur'an nìkan láti ṣe islam wọn ó ti tó fún wa pé àti ọlọ́ọ̀hà ẹ tẹ̀lé àṣẹ tọ́lọ̀ bá pa a ti mọ̀ pé ẹni tí ó máa kàṣẹ yẹn fún wa níta ni anabi yóò kur'an fún wa kur'an náà là ń lò ṣùgbọ́n àti rọ̀sùn kẹ́ẹ̀sì tẹ̀lé àṣẹ tó ọlọ́run bá ọlọ́run ọlọ́ni wọlé àtúntẹ́lú àmàlẹ́kùn ẹ má bà àwọn ṣe yín jẹ́ kí ni túnmọ̀ eré ìjà a náà ni pé téèyàn bá fi lè ń finú fẹ́dọ̀ máa yapa àṣẹ ọlọ́run ọba máa àṣẹ òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam ó máa ń jẹ́ sábàbí tí ṣe èèyàn fi máa ń bàjẹ́ wájú ọlọ́run ó ṣe pé lẹ́yìn ala sunna wọn ò sí sunna ni a sì tún máa rí wọn níbi pé ah ipò táwọn àwọn tí ó lé wọn mú múra o ẹni tí iṣẹ́ ti bàjẹ́ bóyá iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ àmọ́ pẹ̀lú kó ti yapa súnà àmọ́ àárí gẹ́gẹ́ bí èèyàn ńlá bí wòlíì bí tẹ́wù bí gbogbo ẹ̀ torí eléyà gbọ́dọ̀ ṣàkíyèsí ara wa torí pé àìsàn yìí ni yóò máa ń bẹ lára ìlú mìíràn tí ó gé ní súnà a gbọ́dọ̀ mójútó àlámàrí ara wa dáadáa ọlọ́run ọba wa ọlọ́run ọba tún ọlọ́ni falyahdhar alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim ọlọ́ni fún wọn ṣọ́ra dáadáa o kán kì í sára wọn o àwọn èèyàn tó ṣe wípé tá nàbí bá ti lè pàṣẹ wọn máa ń yapa tá nàbí bá fi nǹkan kan lélẹ̀ wọn á yapa tá nàbí bá gbé lánàá kan wá wọn á yapa ọlọ́run bá ní kí wọ́n ṣọ́ra wọn kán kì í sára wọn o an tusibahum fitna ká àfàìmọ̀ kí fìtínà ó má ṣẹlẹ̀ sí wọn àwọn ìsìnbáhó azabun aliyah àbí kẹ̀kẹ́ tó tiẹ̀ lè jù bá ń lọ tí ó jẹ́ ìyá ẹlẹ́ta ilé ìrùn wájú ọlọ́run kó má jẹ wọn ẹni tó níbi ìyapa anabi sallallahu alayhi wa sallam ó máa ń fa sábà bí fìtínà sínú ìgbésí ayé ẹni àbí sáwùjọ a sì máa fa sábà bí ìyá ọlọ́run ọba ẹlẹ́ta ilé ìrùn kọ́lọ̀ kó sọ wà ń bẹ̀. fún àwọn eléyìí jẹ́ ìtọ́ka lórí wípé abùkátà ká dúró náà anabi sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ àwọn eyín tá a bá ti mà láwọn iṣẹ́ bẹ́sìn wá ṣe ní ká ṣe gbogbo ọ̀nà tá a bá gbà wò ó mà á pé kìíní yìí súnà ni ìyẹn pé bá nẹ́bi ṣe gbé kalẹ̀ ní torí pé tí wọ́n bá sọ pé súnà àti sọ fún wa ṣáájú ni ká má gbọ́ yóò lójú ẹyẹ ọ̀kan pé èyí tí kìí sọ̀rọ̀ ẹ̀yà òní wọ́n ń pè ní súnà àṣìgbọ́ yìí ni pé èyí tí kìí sọ̀rọ̀ ẹ̀yà èyí tó bá ti wá ìdájọ́ tó bá wá látọ̀dọ̀ ànẹ́bì tó yàtọ̀ sí tó bá ti wá látọ̀dọ̀ ànábì ó sọ lọrọ ni ó ṣe é níṣẹ́ ni àwọn èèyàn ṣe ó ni gbogbo àwọn nǹkan yìí súnà nítorí pé ibi tó ti wá ní ọ̀dọ̀ ànábì ó wá ń bẹ nínú rẹ̀ tí ó máa jọ́ra ẹ̀ tó jẹ́ pé ni èèyàn lè ṣàgbákò látàrí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó látara di eléyìí súnà àdó ti dáadáa téèyàn bá wá lọ fínú fẹ́ tó máa máa gbé súnà kalẹ̀ tí a ní ìsìláàmù tèmi yìí mo fẹ́ kí súnà ó jáwọ́ ń bẹ̀ tí ìsìláàmù tèmi kó má ní ìbátan àṣepọ̀ pẹ̀lú súnà àkọ́kọ́ àti sọ fún wa pé kò sí ní ẹgbẹ́ ṣe ìsìláàmù yẹn tí súnà ò ní máa sí nínú ẹ̀ amẹ́ni tó bá sọ fún wa pé òun ò fi súnà sí ìsìláàmù yẹn tó kù ní pé ìwọ̀n bá súnà tó kù nínú ìsìláàmù yẹn kákan àdáìsì ẹ̀ pé kó gbọ̀n dànù kúrò ní inú rẹ̀ ó ti lóun ò fi súnà sí ìsìláàmù kùránì nìkan sọ àwa máa wọnú àwọn àjọsìn tí ò lè má ṣe tó jẹ́ pé tí ò bá ṣe òun gan máa dájọ́ kékeré fún rẹ̀ a máa fa súnà àbẹ̀yọ púpọ̀ eléyìí ànábì ló sọ eléyìí ló fi kàn eléyìí náà ànábì ló fi eléyìí náà kàn eléyìí náà ànábì ló fi eléyìí náà kàn tó bá ti wá já gbogbo ẹ̀dà nìkan torí pé kò fẹ́ lo súnà ibo ló padà sí yẹn inú kúfùrù kò síbi tí ó padà sí lẹ́yìn ẹ̀jú pé kò di kékeré lọ so eléyìí já mọ̀ wípé kò sí ti ń bẹ lẹ́yìn pé mo gbé ju súnà jù sílẹ̀ tó ju ìparun lọ. lẹ́yìn pé yẹn gbé súnà jù sílẹ̀ kò sí nǹkan míì tí ó wà lẹ́yìn ju ìparun lọ kọ́lọ́ mọ́jẹ ká jẹ́ nu àwọn ẹni ìparun. الإمام ابن تيمية عليه رحمة الله لنطير الصارم المسلول ونقال الإمام أحمد والإمام أحمد صلى الله عليه وسلم وفضل بالزياد tó gbọ́ alátọ́dọ̀ imam muhammad tó narí ti fún wa ó ní nazartu fil mushaf mo wọnú alukur'an فوجدت طاعة الرسول صلى الله عليه وسلم في ثلاثة وثلاثين موضعا mo wá rí wípé ààyè ibi tí ọlọ́run ọba ti ń pa wá láti pé ẹ̀tẹ̀ lánàbì ẹ̀tẹ̀ lójúṣẹ́ ó jẹ́ ààyè thirty three nínú alukur'an tọ́lọ́run ọba ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí tó fi rán kankan kan mọ́ alé sí pé ẹ̀tẹ̀ lójúṣẹ́ yín ẹ̀tẹ̀ lánàbì in tó bá mú wá in tó bá pàṣẹ in tó bá kọ̀ má sọ pé òrínú alukur'an imam ahmad ní àwọn rí àwọn rí kó já yìí ta fìkiri. àwọn ni fún mẹjọ rẹ yóò ti lò náà imam ahmad wọn ka àyà yìí pé falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna. àwọn èèyàn tí wọ́n máa ń yapa ànábì kan yà sọ́ra wọn kí fìtínà ó má bà bá wọn o wọ́n ní imam ahmed wa ń ka àyà yìí ní àṣà tó ká àwọn aṣọ fún imam ahmed pé wọ́n mọ̀ ní fitna tẹ́yìn bá ti wá ń ya kọ òjíṣẹ́ ọlọ́run ọba anábùwà muhammad sallallahu alayhi wa sallam fitina wo ló wà ṣẹlẹ̀ sí gan imam ahmed ní fitina tó ṣẹlẹ̀ fún náà ashirk yóò padà délé bọ́ ni yóò padà sí kíni yóò padà ṣẹbọ. لعله إذا رد بعض قوله أن يقع في قلبه شيء من الزين torí pé n tó súnmọ́ ni pé tó bá fi lè gba apá kan nínú ọ̀rọ̀ ànábì dànù apá kan nínú ọ̀rọ̀ ànábì tó bá fi lè gbá dànù pé eléyìí ẹ gbàgbé ẹ̀ ànábì sọ eléyìí ó sọ èmi ò gba eléyìí lọ́dọ̀ tèmi Imam Ahmad ní tó bá fi lè ṣe bẹ́ẹ̀ àìdúró déédéé ó padà ṣẹlẹ̀ sínú ọkàn rẹ̀ yóò padà fi kúrò lójú ọ̀nà tó tọ́ tó jójú ọ̀nà Islam fayọ̀zí qalbuhu fayahlik yóò padà wá di wípé ọkàn rẹ̀ ó padà bend yóò padà sẹ́rí kó nínú islam yóò bá di ẹni parun níwájú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. wọ́n ní wọ́n jẹ́ alẹ́ yẹn tún hàbí àyà imam ahmed tó wá ń ka ayẹ̀ rí náà pé fàlẹ́ wa rárá o mo fi olúwa rẹ̀ búra o la yu'minun wọn yìí sọ olùgbàgbọ́ o wọn ò sì tí ì lè jẹ́ olùgbàgbọ́ hatta yuhakkimuka fima shajara bainahum àyàfi nígbà tí àlámàrí bá ń ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n bá tó ń fi ilẹ̀ fànàbí kànàbí ó máa sọ ìlànà àti ọ̀nà àbáyọ lé lórí. ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó fẹ́ sí islam kò fẹ́ gba ọ̀nà àbáyọ àti ìlànà tí ó gbà sí islam lọ́dọ̀ ànábì ní kó má rí rẹ̀ gẹ́gẹ́ bí mọ́mì ní rárá rárá. torí kọ́ lọ́wọ́ bá sọ pé ẹni tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ sọ́dọ̀ rẹ̀ tí ò wá fi ìdájọ́ lẹ̀ fànàbí lọ́dọ̀ kẹ́ni ó má rí rẹ̀ mọ́mì ní kìí ṣolùgbàgbọ́ tó eléyìí náà jẹ́ nínú àwọn tí ó jẹ́ ká mọ̀ pàtàkì sunna nínú islam wa. bákan náà ìmáàmù wa ibn al-qayyim alayhi rahmatulahi nínú zadu mi'ad. wọ́n ní fallahu subhanahu allaqa sa'adata ad-darayni bi mutaba'ati. ọlọ́run ọba dẹ́dá wa ọba mímá ó so orí ayé àti ọ̀run ó so máì máa tẹ̀lé ànábì. wàjá àlẹ́ sàkáwọ́ta ad-darayni fi mukhalafati ọlọ́run ọba sì fi orí ibu ayé àtọ̀run ọlọ́run ọba sì sára pé kí èèyàn máa yapa súnà nẹ́bì àwọn afá ìsìláàmù ni ẹ orí ayé àtọ̀run ọlọ́run ọba fi síbi máa tẹ̀lé súnà nẹ́bì orí ibu ayé àtọ̀run ọlọ́run ọba fi síbi ìyapa súnà nẹ́bì kọ́lọ̀ máa ṣe wà lórí ibu. wọ́n á ní falẹ̀ àfìbá ìhìn húdà wal amn àwọn olùtẹ̀lá nẹ́bì èrè tí ó máa jẹ́ tiwọn náà ní ìmànà àti ìfọ̀kànbalẹ̀ wọ́n sì máa jẹ́ èrè láíláí bẹ́ẹ̀ ni wọ́n máa rí àgbéga wal-kifaya wan-nusra wọ́n sì máa rí títú àti ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba wal-wilaya wat bákan náà wọ́n sì máa rí ìjẹni ọlọ́run ọba látara pé wọ́n ń ṣe súnà nábì wọ́n sì máa rí ìfúnlọ́wọ́ ọlọ́run ọba fún wọn. yẹn tó ọlọ́run ọba máa ra àwọn náà lọ́wọ́ yóò máa ṣàpọ́nlé wọn pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́run fi máa ra àwọn ẹni ọlọ́run ọba lọ́wọ́ yóò máa ṣe fún wọn lójú ọ̀nà kíni jàmáà lójú ọ̀nà súnà ni o kì í ṣe lójú ọ̀nà àdẹ́dálẹ̀ irọ́ táwọn èèyàn ń hun káàkiri tí wọ́n á ní pé òkan lọ́dún kan ó tọ̀ sí mọ́tò ó ṣe kinní kan ara ò ti dán nínú tí ò bá ti jẹ́ lójú ọ̀nà súnà torí pé ẹni tó fẹ́ ṣe nǹkan ni ẹni tọ́nà bá dín fún òní sọ pé mo fẹ́ ṣe é ó ti mọ tó fẹ́ ṣe nìyẹn ó ti mọ tó fẹ́ papọ̀ kó tó ṣe tó fẹ́ ṣe ìyíwò ṣe àpọ́nlé látọ̀dọ̀ ọlọ́run ìdán ló ṣe tó ti mọ̀ pé nǹkan fẹ́ ṣe yẹn ajẹ́bi ìdán kó tọ́ wípé ẹ máa wà rí ṣé kò tí kó má ní ẹ sáà dúró a ṣe kankan tó ti yóò lọ ìdánù. ṣùgbọ́n èyí tó máa ń jápọ̀nlé òní pé ó lè yẹn náà kó bẹ́ lọ kó má mọ tó fẹ́ ṣe kọ́lọ́ wọn bó sì padà wá mú ọ̀nà àbáyọ wá lọ́nà ìlérò èyí ò ọlọ́run máa ń ṣe fún àwọn tó bá dúró déédéé lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. wà á tẹ́yí bẹ́lẹ̀ ayé fi dunya wal akhirah afáwọ̀ alimami ibn al-Qayyim wọn láwọn olùtẹ̀lé súnà ayé rọrùn ó máa ń bẹ fún wa láyé àtọ̀run ìṣẹ̀mí rọrùn ó máa ń bẹ fún wa láyé wọn àtọ̀run wọn ẹlòmíràn wọ́n pe á ah, ìṣẹ̀mí rọrùn kó ní súnà mọ́tò mélòó mo ti wá rà ilé mélòó mo ti wá kọ́ bàtà mélòó ti jẹ́jẹ́jẹ́jẹ́ tí n ti rówó rà méyìí bẹ́ẹ̀ kọ́ o torí pé ayé táwọn òye gangan tí ó bá jẹ́ pé ó ní wé ó ní iye lórí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tó ìyẹ́ kan nínú ìyẹ́ méjì ẹ̀kan ní ẹ̀gbọ́n tá ó ní máa sákọ̀ mi akáàtúrọ̀ ṣùgbọ́ tàmà jẹ́ omi kan péré ni ọlọ́run ọba ò ní fún kìfìrí mu tó bá jẹ́ pé ọlọ́run ọba bá pàtàkì ayé ni jẹ́ omi kan péré nínú ayé ọlọ́run ò ní fún kìfìrí mu ṣùgbọ́n tó gbé kó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kan tẹ́lẹ̀ fẹ́ níbọ̀dì máa tẹ̀ mọ́lẹ̀ bó ṣe wọ̀ ẹ́ ṣùgbọ́n yìí ti gbọ́ ní pé táwọn kèfèrí bá ń lọ síbi tí wọ́n ti gba ìmọ̀ nípa ìṣe kèfèrí wọn sọ́lọ́run màlẹ́kà máa ń tẹ̀ ìyẹ́kalẹ̀ e fún wọn ṣẹ́ ti gbọ́ rí àmọ́ ẹ̀dí gbọ́ yí pé téèyàn bá ń wá ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba màlẹ́kà máa ń tẹ̀yẹ kalẹ̀ àbí kìí tẹ̀yẹ kalẹ̀ aha àpọ́nlé nìyẹn eléyìí jẹ́ bó ṣe jẹ́ والإمام ابن القيم عليه رحمة الله وطواتس وجوان والمخالفين الذلة والصغار أما تما باجة ولياقا النبي قسم تما جتما آياتي يفره أبو كويته تما جتما والخوف والضلال èrè tí wọn látara fún wọn yapa súnà òun náà ni pé wọn máa ní ìbẹ̀rù wọn ní fọkànbalẹ̀ láyé wọn bẹ́ẹ̀ náà ni wọn sì ní jẹ́ni ìmọ̀nà wọn máa rí àánú he. wal khidlan wastaqa bákan náà wọn máa rí ìyẹpẹrẹ ìdójútì àti orí ibú fi dunya wal akhirah láyé wọn àti lọ́run wọn. eléyìí ó jẹ́ nínú àwọn tí ó jẹ́ ká máa pàtàkì bá a ṣe gbọ́dọ̀ dúró déédéé lórí pa àṣẹ súnà o a sì gbọ́dọ̀ gbọ́ yé dáadáa a sì gbọ́dọ̀ máa fi kọ́ àwọn èèyàn táwa náà bá ní kápá àti bá sọ̀rọ̀ pé ìsìláàmù kan ò lè dúró déédéé kò sì lè gúnrégé àfi kí súnà ó wà pẹ̀lú rẹ̀ súnà táwa ń sọ yìí kò lè pé à mo ráwọn eléyìí náà bí àlù súnà rárá o súnà lákọọ́lẹ̀ o gẹ́gẹ́ bí àlùkùránì ọlọ́run ọba ní àwọn olùmẹ̀sìn àwọn àfa islam ó yàn ti súnà táwọn náà kà kọ́lẹ̀ súnà wọ́n dààmú lórí wọ́n ṣiṣẹ́ wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn eléyìí àwọn ọ̀rọ̀ kan bẹ tí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ fànàbí ló sọ tí ò wọ́n sì gba àdánù fún wọn. wọ́n ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ tá a bá fẹ́ mú mú nínú tíra tó ni torí pé ẹni tó ṣe tí gbádùn ṣé rẹ̀ ó gbádùn súnà rò ní gbádùn torí pé tíra ti ń kà náà ṣe kíni kò gbádùn kò sí sẹ́ni tí ó kọ nǹkan kankan lẹ̀ ní lórí ìlànà tó dúró lé lórí tí ó máa sọ fún yín pé àánú ló ń kọ síbẹ̀ kò ní sọ fún yín ṣùgbọ́n bò láti mọ èyí tó gbádùn àti èyí tí ò gbádùn èyí tó jẹ́ mọ́nà àti èyí tó jánù á mọ̀ látara wípé kí á ní àkíyèsí lọ́dọ̀ àwọn tí wọ́n já wọn àfẹ́ẹ̀sìn tí wọ́n mọ̀ nípa ìmọ̀ yẹn jù wá lọ ká fi yé wa wípé kí ní ìlàlàáfíà nínú àfáàsì máa ń sọ fún wa pé in tó da púpọ̀ fún gbogbo ẹni tí ó bá ṣe súnà in tó bá fẹ́ gbára lé lórí tó fi ṣe súnà yẹn kó kọ́kọ́ wádìí pé ṣe nǹkan tó lálàáfíà ni. torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti mọ̀ síwájú iṣẹ́ ṣíṣe gẹ́gẹ́ bí Imam al-Bukhari kan ti mú wa. ọlọ́run fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik ọlọ́run bá ní mọ́ pé kò sí olùjọ́sìn fún kan lódodo àyàfi Allah ìmọ̀ wọ́n sá sórí lè ránbẹ́ lẹ́yìn náà kò máa wá forí jẹ àwọn àṣìṣe tó ti ṣe sẹ́yìn nígbà tó ní mọ́. sọ ọlọ́run bá ti síwájú iṣẹ́ tá a bá ṣe ni a fẹ́ gbára lé tá a fi sọ pé nta ń ṣe yìí tó bá a mú ni káwa náà rí pé tó lálàáfíà ni kọ́lọ̀ kó má ṣe a islam tá a fẹ́ ṣe a lè gbàgbọ́ yẹ nígbà tá a bá yọ súnà kúrò nínú islam wa kò sí bá a ti fẹ́ gbọ́ islam yẹn yé tá a bá ti lè yọwọ́ súnà kúrò nínú islam wa torí pé súnà lọ́lọ́wọ́n ọba la àlàyé bọ̀ ní ọrùn àlàyé alukur'an súnà lọ́lọ́wọ́n ọba là bọ̀ lọ́rùn lọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tó fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wípé wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhim min rabbihim. ọlọ́run bá la sọ alukur'ani kalẹ̀ fún rẹ muhammad kó lè ṣàlàyé fáwọn èèyàn ní tí wọ́n sọ kalẹ̀ fún alátọ̀dọ̀ olúwa wọn. so ọlọ́run ọba la àlàyé àgbọ́yé alukur'an ọlọ́run ọba la àbọ̀ súnà lọ́rùn ni ọlọ́run ọba ló la àbọ̀ súnà lọ́rùn. so káwọn wá jí lónìí ká sọ pé afẹ́ṣẹ́ islam bidúni súnà àlè islam ṣe torí pé àwọn ẹni ìtúwájú wa ní wọ́n mọ pàtàkì súnà wọ́n sì mọ̀ wípé ìsìláàmù àwọn ò lè dúró déédéé láìrí súnà ṣe ní wọ́n mójútó súnà dáadáa ló fà tó jẹ́ pé gbogbo àwọn àfá ìsìláàmù àwọn àfá jàǹkàjàǹkà ní àìmọye àwọn àkọsílẹ̀ súnà tí wọ́n ní kalẹ̀ súnà jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ mójútó kí ìsìláàmù wọlé bá a lójútó níwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mọ̀ ń ṣe ìsìláàmù láì ní súnà àbámọ̀ pọ̀ nù rẹ̀ wájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àmójútó súnà wa dáadáa kásìmọ̀ pé súnà nìkan náà ló lè ṣàlàyé àgbọ́yé ìsìláàmù fún wa ọba Muhammad sallallahu alayhi wa sallam ó pa aláṣẹ kó ṣàlàyé fáwọn èèyàn kó mú in tó ń sọ̀kalẹ̀ dé sí gbọ́ àwọn èèyàn ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni mú dé sí gbọ́ wọn ṣàlàyé fún wọn ìtumọ̀ àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni so àrẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam yóò mú un dé sí gbọ́ wa yóò sì ṣàlàyé tó mú dé sí gbọ́ wa yẹn yóò ṣe fún wa yẹn náà fáwọn ìgbọ́ fún wa bí Sheikh Albani alayhi rahmatullahi wọ́n ní ojú táwọn fi rí nígbà tí wọ́n ń ṣàlàyé nínú tírà àwọn manzilatu sunna fil islam wọ́n ní àlàyé táwọn gbọ́ yìí nínú àyà yìí ojú méjì ni. anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba gbé ilé lọ́wọ́ kó sì àlàyé al ní lábù ìyẹn ni pé ní àwọn gbólóhùn tálùkù àná ti sọ kalẹ̀ kó kàá fún wa. bákan náà ọlọ́run ọba gbé ilé lọ́wọ́ kó wá sí àlàyé àwọn nǹkan tí ń kà yẹn kó ṣàlàyé rẹ̀ fún wa. tí àwọn nǹkan méjèèjì ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́lọ́run ọba gbé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam lọ́wọ́. káwọn mọ̀ wípé gbogbo ń tà nábì bá wa sọ pátá kò sí ọba tún wá di ibi fọ́ọ́mà nínú ọba búra síwájú kó tó ọlọ́ni wà najmi idha hawa ma dalla sahibukum wa ma gawa ọlọ́wọ́ni wà ma yantiqu anil hawa ọlọ́ni ànábì yín tààrà sí yín ma yantiqu anil hawa kò kí ń sọ fẹ́nu kò kí ń sọ ìfẹ́nu in huwa illa wahyun yuha gbogbo ohun tó fi lè sọ fún yín pátá wáàyí ni òfin látọ̀dọ̀ ọlọ́run ọba ni. allamahu shadidul quwa ó sì gba àwọn ìmọ̀ yìí látọ̀dọ̀ Jibril màlẹ́kà tó so eléyìí ni ọba fi fọ́ ọ mọ́ ó sì ti wa sallallahu alayhi wa sallam n'inu gbogbo ẹ ọ̀ni náà fi fọwọ́ sọ̀yà fún wa pé n tó ń fi ilẹ̀ fún wa ohun tó má ni. yorùbá máa ní ó má bí omi afàwúrọ̀ kan kódà tà nẹ́bí má jù bẹ́ẹ̀ lọ sallallahu alayhi wa sallam so látara di eléyìí á wà fún wa láwọn àpèjúwe ibi àwọn àpèjúwe yìí á gbìyànjú láti dúró lórí ẹ̀ Kalima mà wípé mò ń islam bidúni sunna islam yẹn yóò gbé gbági tá a bá wo aya thirty eight ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ni wasaariqu wasaariqa faqta'u aydiyahuma ọlọ́run bá ní ẹni tó bá ti jalè lọ́kùnrin lóbìnrin ẹ̀gẹ́ ọwọ́ àwọn méjèèjì tẹ́yẹ bá ti jalè ẹ̀gẹ́ ọwọ́ àwọn méjèèjì mo tọ́jú nǹkan mi síbi tó yẹ kí n tọ́jú ẹ̀ sí mo sì dáàbò bò ó dáadáa ankachi àbí omi table water mi wàá fẹ́ kéèyàn kankan mú mo á lọ tọ́jú ẹ̀ mo sì máa nu kọ́bọ́ọ̀dù mo ti kọ́kọ́rọ́ pa mo mú kọ́kọ́rọ́ dání ẹnìkan wá lọ já ó wá mú omi yẹn àwa ká a máa ń gbà tí ó o jama kí ó jalè mo mú iPhone mi mo rà ní one million naira. mo tọ́jú ẹ̀ sínú wardrobe mo ti pa mo gbá géètì mọ́ mo mú kọ́kọ́rọ́ dání ẹnìkan já gbogbo ẹ̀ o mọ̀ kí ló náà ṣe jàmá jalè fifty naira ló ní tẹnìkan gbé ẹnìkan gbé nǹkan one million naira ọlọ́run ọba ní ká gé ọwọ́ olè ẹ sọ fún mi èwo nínú àwọn méjèèjì láàfilẹ̀ tá à ní gé ọwọ́ rẹ̀ bó lẹ́sẹ̀ mọ̀ tọ́lọ́run fún yín ni ọlọ́run ọba ní ẹ gé ọwọ́ olè lọ́lọ́run ọba sọ fún yín ọlọ́run ọba sọ fún yín pé ẹni tó bá jí omi fifteen naira yẹn kọ́ là ń sọ fún yín o àyẹ̀dẹ̀ fọpọlọ ṣẹ̀sìn àbá àmọ́ fọpọlọ ṣe ni aha ọ̀pọ̀lọpọ̀ la máa fi tú ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run yẹ gé olè lọ́wọ́ ọlọ́run ọba ti tú wálẹ̀ tó kàn wá àti yín ní alukur'an yóò ra àwọn kan sotọ́mọ̀ rẹ̀ náà bá ti lọ jí ọ ní owó nísìnyí wàá gé ọwọ́ rẹ̀ ni ẹni tó bá di alukur'ani mọ́ tí ó lò nìyẹn kur'ani ní tèmi bí ó ti máa lò nìyẹn ṣùgbọ́n anabuwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ tí ń bẹ́ẹ̀ sọ bukhari àti muslim àtàwọn tí ra hadith mi anabi ni la qata'a illa fi rubu'i dinar fasa'ida wọ́n ní ẹ̀rọ lè gé olè lọ́wọ́ o àfi tí n tó gé tó bá tó rubu'u dinar àbí jù bẹ́ẹ̀ lọ ìgbà náà lẹ́tọ̀ọ́ gé ní ọ̀wọ́ rúbù dínárì ti ṣe dirhamu mẹ́ta ní ti tẹ̀sìn. gbogbo ohun táwọn sọ yìí kìí ṣe kò sówó agolísù ọ̀tá ń bẹ̀ o tọ́sẹ̀ mọ̀ pé ìsìláàmù ti yànnà náà nìyẹn ṣùgbọ́n kò láti mọ olè táàgì lọ́wọ́ àfẹlẹ́yìn ilẹ̀ bá fẹlẹ́yìn ilẹ̀ ń pé tèbólè lòun náà olè nínú ajá sí lè gọ́wọ́ tèmi ẹ wá gbọ́n pé ẹ̀sìn ló ní ká fi eléyìí lẹ̀ ló ní ká gọ́wọ́ níbo lẹ ti rí kùránì ò ó ní ẹgbẹ́ wo lè a ní àwọn èsì kùránì àwọn èsì mùsùlùmí alálùkùránì nìkan ti máa sọnù alálùkùránì papọ̀ mọ́ súnà ti máa bẹ lórí ìmọ̀nà làwa. torí ẹ̀ súnà anábì sọ kíni ò báyìí. sallallahu alayhi wa sallam bákan náà tá a bá fẹ́ gé ọwọ́ olè yẹ tẹ́wọ̀n pé ọwọ́ bẹ̀rẹ̀ láti jọ máa kadé di ìkúnpá léjìká ọwọ́ nìyẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ a yọ gbogbo ọwọ́ rẹ̀ a kù láti bí èjìká rẹ̀ ni. gbọ́dọ̀ ayé ẹ lè nínú alukur'an sunna náà ló jẹ́ kẹ́ náà wípé lọ yọ èjìká rẹ̀ bọ́lẹ̀ òun ló jẹ́ kẹ́ máa ibi tẹ́ ẹ gé àwọn nǹkan yìí ó jẹ́ ó pàtàkì ká lo súnà sẹ́wárí tẹ́yìn ọba wa mú súnà tó lálàáfíà yóò da ẹjọ́ kẹjọ́ bá a ti gbọ́dọ̀ lo súnà tó lálàáfíà níbi ìdájọ́ táàfin níyà àwọn èèyàn tá a bá ń dájọ́ fún jẹ bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ lo súnà tó lálàáfíà níbi ẹ̀sìn tá a fẹ́ sìn táàfin ní sẹ́sìn kẹ́sìn bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ lo súnà tó lálàáfíà níbi àdìsọ́kàn táàkàfin ní gbégbékúgbé sọ́kàn maka àbó wà madina ó lọ sí ìsàrí ànábì ó wà sunkún sí ànábì lọ́rùn pé ebi ń pa òun o òun sì ní àlejò rẹ ní wọmọwákí torí ebi fi ń pa mí gbàgbé sùn lọ ló bá rí búrẹ́dì ní ọwọ́ rẹ̀ ó bá ànábì lójú oorun ànábì fún ní ànábì fún ní bá kí ni ìyẹn fẹ́ ìgbàgbọ́ wo nìyẹn fẹ́ fún wa nísìn ṣàpé yóò ṣe àkídà yóò sì gbé sí ẹ̀mí níta bá sì mọ̀ náà láàmà dáàbòbò torí pé àmú àdìsọ́kàn wa ní ọ̀nà tó lálàáfíà àmú lọ́nà tó lálàáfíà so àwọn nǹkan ya gbọ́dọ̀ gbọ́ yé gbogbo ẹ̀ pátápátá ó bùkátà sí ká mú súnà níbi tí súnà ti dáa tá a bá mú súnà tí ò lálàáfíà á da ẹjọ́ kẹjọ́ níbi ìjọsìn àwọn èèyàn bá a di súnà tí ò lálàáfíà mọ́ àwa náà sẹ̀sìn kẹsìn bá a di súnà tí ò lálàáfíà mọ́ ni àwa náà gbé àdìsọ́kàn burúkú àgbèsọ́kàn ẹ̀mí wa ò sì ní mọ́ báyẹn òun láti gbọ́dọ̀ select agbọ́dọ̀ ṣèṣà ntúbà mọ́ dọ́dọ̀ ànábì tá a máa ń pè ní asúnnatul mutahhara òun la gbọ́dọ̀ gbé sínú ẹ̀mí wa ìyẹn àpèjúwe ní tààtù fúnra wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń gbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ tayammum àlùwàlá oníyẹ̀pẹ̀ ọlọ́run bá sọ nínú al-Qur'an ọlọ́run bá ní ká fi ọwọ́ ká fi bọ ojú wa tá bá fi bọ ojú wa ká fi ọwọ́ wa náà a sọ fún wa gẹ́gẹ́ bá a ṣe sọ níbi tó le tí wọ́n fẹ́ dúró lọ́wọ́ òun náà làásọ̀ ń bi eléyìí náà ẹni tọ́lọ̀ wọn bá sọ nínú alukurani yìí pé kọ́msáhù bí wùjú ikú wá ìdí ẹ̀kọ́ ọwọ́ ìdí ikọ̀ ọlọ́run ọba ní ẹ fi ọwọ́ tẹ bá fi sílẹ̀ o ẹ fi pa ojú yín bákan náà tẹ fi pa ọwọ́ yín náà ọwọ́ yìí sì dé èjìká yóò máa fọwọ́ wọ ọ láti di ọmọka títí dé èjìká kan jàmọ́ bí ó sì ṣe nìyẹn tó bá pé alukurani ló bá dì mọ́ tẹ̀fín sí Islam tó bá ti wá sí yẹn ó ṣẹ̀sìn tẹ́sìn àbí ó ṣẹ̀sìn tẹ́sìn lábẹ́ fún wa pé tá a bá mú súnà tó lálàáfíà á da ẹjọ́ kẹjọ́ á sì ṣe ẹ̀sìn kẹsìn. ṣùgbọ́n nínú súnà nísìnyí alábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa ó jẹ́ kó yé wa ààlà. kí láàlà náà gẹ́gẹ́ al-Imam Ahmad àti Abu Dawud jáde àtàwọn àfáà ìtumọ̀ rẹ̀ ń bẹ nínú àyíntó jẹ́ ìtumọ̀ rẹ̀ náà ń bẹ nínú Sahih Bukhari àti Muslim anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni atayammum darbatun lil wajhi wal kaffayn ó ní tayammum fẹ́ bá ṣe ẹ fọwọ́ náà lẹ́yìn fi pa ojú àti àtẹ́lẹwọ́ yín dọ́rùn ọwọ́ náà ni káf ó bẹ̀rẹ̀ láti di ọmọ kan níbi ọrùn ọwọ́ báyìí náà ń pè bẹ́ẹ̀ ànábi fàlà ọwọ́ yẹn àbí fàlà sí bá ṣe súnà sí kò ní ṣe bí apá yóò ṣe bí èjìká torí pé ibi tí ọwọ́ tán sí èjìká ni ṣùgbọ́n bá ṣe súnà yóò ti dé ọrùn ọwọ́ tó fà láti fi ṣàlàyé ẹ̀ tá a ṣe dé so eléyìí náà jẹ́ pàtàkì kádùn ti súnà nínú ìsìláàmù wa jọ̀mọ́. bákan náà ọlọ́mọba allah subhanahu wa ta'ala ní alladhina amanu walam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muhtadun ọlọ́run tí wọ́n jẹ́ olùgbàgbọ́ tí wọ́n ò pa àbòsí kankan papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn àwọn arú èèyàn bẹ́ẹ̀ lẹ́ni ìfọ̀kànbalẹ̀ tá a sì máa ń sọ wípé wọ́n mànà wọ́n jẹ́ olùgbàgbọ́ wọn ò sì lábòsí kankan látìgbà tí wọ́n ti gbàgbọ́ tán tún ní wọn ò lábòsí kankan. àwọn kan náà sàábì Ànábì radwanullahi alayhim ọ̀rọ̀ yìí wọn lójú pé à wọ́n gbàgbọ́ wọn ò sì lábòsí kankan nínú gbàgbọ́ wọn àwọn ẹlẹ́ni ìfọkànbalẹ̀ àtẹ́ni ìmọ̀nà sẹ́wọ̀n ah, pé tí wọ́n bá ti èmi náà máa parọ́ tajà fẹ́ nìkan sí àbòsí ni àbí kí sá àbòsí jàmá ó dàbí pé ẹni tó bá ti wá sí yẹn kì í tí ì jẹ́ ẹni ìfọkànbalẹ̀ kì í tí ì mọ̀nà rárá rárá nìyẹn nígbà tí wọ́n dọ́dọ̀ sallallahu alayhi wa sallam tí wọ́n sọ̀rọ̀ fún anabi anabi ní laysa dhalik yẹn kọ́lé ọba anabuwa muhammad sallallahu alaihi wa sallam innama huwa shirk ntọ́lọ́wọ́n bá ń sọ ń tiẹ̀ òun ni ẹbọ kìí ṣe yìí tẹ̀yìn sọ ẹbọ lọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ kìí ṣe yìí tẹ̀yìn sọ yẹn lọ́lọ́wọ́n bá gbà lérò èròǹgbà tọ́lọ́ ni kí ni ẹbọ. ó wà ní alam tẹsánà ọmọ akọọlẹ lukman libnihi wọwọ ya'ilu nígbà tí lukman ti ń ṣe wáàsí fún ọmọ rẹ̀ ẹ̀yin ògbọ́n tọ́lọ́wọ́n bá sọ ní alukur'an ni ọlọ́run ní lukumanu ní yaabu ní ìyẹlá tó ṣirki billahi yóò máa ní pàtàkì má ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run o inna ṣirka la zulmun azim torí pé dájúdájú ẹ bọ̀ làbòsí tó jẹ́ ojúlówó àbòsí tó ti tóbi jùlọ tọ́lọ́run ọba náà ń sọ nìyẹn. sòkìlà náà fi tètè yútú ojú náà tètè gbọ́ yé súnà ni wọ́n fi gbọ́ yé wọn àmọ́ fẹ́ gbọ́ ni súnà ni wọ́n fi gbọ́ yé. bákan náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó tú àwọn mùsùlùmí kalẹ̀ wípé ńgbà tí ìbẹ̀rù bá wà tí wọ́n sì wà lórí ìrìn àjò ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní kí wọ́n kírun ní méjì wọ́n ń bẹ lórí ìrìn àjò pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run bá ní wa idha darabtum fil ardi falaysa alaykum junahun an taqsuru min as-salati in khiftum an yaftinakum alladhina wọ́n lè wá ṣe yín sùtá tẹ̀sí ń bẹ ní orí ìrìn àjò ọlọ́run ọba ní kò sí láì fi ẹ̀kí wọn yín ní méjì. tí àwọn pẹ́ta bá wo ohun tó hàn nínú àyà yìí ìkírun yẹn ní méjì masoroto lahu alkhaw ìbẹ̀rù ó jẹ́ kọ̀ǹdíṣàn fún nínú àyà yìí tàbá fẹ́ dúró ní ọ̀gángan alquran ọlọ́run ọba nígbà tẹ́ ẹ bá ń bẹ lórí ìrìn àjò kò sí láìsí kẹ kírun yín ní méjì nígbà tẹ́ ẹ bá ń bẹ̀rù fáwọn kìkì yóò wá ṣe kíni fún wá ṣe yín fìtínà. ó tún àti pé ìbẹ̀rù yẹn yóò mú ẹ kírun ní méjì kẹ́ẹ̀ tètè kúrò ní. ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ irú ẹnìkan lójú lọ́ba àfọwà Umar ibn Khattab ó wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé ah, kíní ìmọ̀ a máa ń wo pé abọ́dé ah, nísìnyí ọkàn wa ti ó rí bẹ́ẹ̀ sí mi náà mo lọ béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam nígbà tí mo wá bí anabi kí lè anabi wá sọ ó lè anabi ní sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqata sàárà nìyẹn ọlọ́run ọba ló ṣe sàárà fún yín ẹgbà sàárà tọ́lọ̀ fún yín sàárà ni ọlọ́run ló fún yín ẹgbà bẹ́ẹ̀. ṣé wọn pé ìbẹ̀rù ti lọ ayé tó wá ń kí lójú ànábì ní kò sí bẹ̀rù má lóòótọ́ àmọ́ ti di sàárà ẹ máa kí lọ sàárà yẹn ọlọ́run ọba ló fún yín bẹ́ẹ̀. tó wọ́n gbọ́ yí pé àwọn ó sì ṣẹ́kù lórí méjì yẹn lórí ìrìn àjò kódà bí ò sí bẹ̀rù má torí pé ànábì ti jẹ́ kó yín wọn wípé ó ti di sọ́dà kọ̀ báyẹn. tó wọ́n gbọ́ yé pẹ̀lú kíni jama pẹ̀lú sunna ni o tí wọ́n bá yọ sunna kúrò nínú ìsìlámù wọn tí wọ́n gbọ́ yí bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ bákan náà ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ní almaitat wa dan ní aṣọlẹ̀ wọ̀ fún inú suratul ma'ida ayẹlẹ̀ kẹta ọlọ́wọ́ba ní wọ̀ ló jẹ́ fún yín ẹ gbọ́dọ̀ máa jẹ òkú bètè àti ẹ̀jẹ̀. súnà wa jẹ́ ká pé àyà yìí ó là gbọ́dọ̀ jẹun tó bá kú pàápàá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a sì máa nǹkan wọn àwọn àwọn míì wà tí wọn máa ń jẹ kinní kan pè ní lílo ìsun tójò bá rọ̀ ní máa ń sábà jáde báyìí bá ti gbómi kalẹ̀ yóò wá kó sínú omi bámú yóò wá rẹ̀ síbi àwa yìí náà jẹ́ rí àwọn míì sì máa ń jẹ tata láwọn àlómìnì ó dàbí pé àwọn àfáà wa sọ pé wọ́n máa ń jẹ́ bíi Sudan tí wọ́n tún máa ń wọ́n tà gan pẹ̀lú Congo anabiwa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn nǹkan iná sì ni máa ń kú fún rẹ̀ ni àbí tábà gbọ́ ayé alukur'an yóò tàbí fẹ́ dúró ti alukur'an àní gẹrú ẹ̀ ṣùgbọ́n anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní uhillat lana maytatani wa daman wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa a lè jẹ nǹkan méjì tó jókòó mbètè tó kú fúnra rẹ̀ a sì lè jẹ nǹkan ẹ̀jẹ̀ méjì. ọwọ́ ni alákọ̀ọ́kọ́ onáà ni aljarat wal àwọn tata àti àwọn ìran kíran tó bá jẹ́ nùran ẹja tó bá ti jẹ́ja kò bá kú sómi kò bá tó létà wà ń bẹ̀ yìí kò bá dúró ta wà ń bẹ̀ yìí lọ tó bá sà ti jẹ́ pé ẹja ni nǹkan odò ni ànábì ní ẹ̀jẹ̀ tó bá kún jífà ẹ̀jẹ̀ halali ni kì í ṣe haram ni ti ṣẹ̀ríà tọ̀ ní ti ìlera wa ni ní àkíní kan ló jẹ́ lé ikú poison ti wà lára ọ̀tọ̀ nìyẹn àmọ́ ní ti sẹ̀ríà tí ò bá ti ní pọ́ìsìn lára táwa lè jẹ́ abẹ́rẹ́ bó ti tún rábàtà ní ẹ máa jẹ́ kò sí láìsí. bákan náà nábì ni ó sì tún sọ fún wa pé a lè jẹ ẹ̀dọ̀ a sì lè jẹ àkókò. eléyìí súnà ló jẹ́ kí a mọ̀ á. bákan náà anábùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí ọlọ́run ọba ń sọ. So, pé sọ fún wa wípé la ajir fi ma uhiya ilayya muharraman ala ta'imin yata'amu illa an yakuna maytatan aw daman masfuhan aw lama khinzir fa innahu rijzun rijzun aw fisqan uhilla li ghayri allahi bi ọlọ́run ọba ń sọ fún wa pé nínú tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún mi o èmi ò rí tó jẹ́ òun bẹ́ẹ̀ gbogbo tẹ́ ń kàkàkàkà yìí ti pọ̀ jù ntẹ́ni rí tó jẹ́ wọ́n nu tọ́lọ́run sọ̀kalẹ̀ fún mi òun náà làwọn tí mo fẹ́ máa kà fún yín ànábì ó kò kú mbépe o ka ẹ̀jẹ̀ bákan bakana o ka ẹran ẹlẹ́dẹ̀ ànábì ní ni àbí nǹkan tí wọ́n ti gbé síbi òòṣà tí wọ́n gbogbo àwọn nka yi ẹ̀gbìn ni àìjẹ́ sunna wa jẹ́ ká ma, wípé àwọn nǹkan kan taa le a jẹ le tí nínú kà fún wa wípé àwọn tó bá lé láwọn ẹ gbọ́dọ̀ máa jẹ wọ́n èèwọ̀ ni ànábì ló ṣe yẹn léwọ̀ àwọn ẹyọ tó bá ní èékánná gan ẹ gbọ́dọ̀ máa jẹ wọ́n ànábì ló ṣe yẹn léwọ̀ bákan náà ní parí anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ọlọ́run ọba sọ nínú alukur'an tábà fẹ́ dúró ti alukur'an ní déédéé ọlọ́run ọba ní kulman harrama zinatallahi alẹ́sì akhrajal ibadihi wa tayyibati min rizq ọlọ́run ọba ní sọ fún wọn pé ah tàlẹ́ni tó tó bẹ́ẹ̀ ohun tọ́lọ́wọ́ bá mú jáde fáwọn èèyàn láti máa fi sọ̀sọ́ tí ó wà sọ pé ìwọ̀lé lè yẹ má lo eléyìí yẹ má lo eléyìí ta ló tó bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ọlọ́wọ́ bá jáàmọ̀ tó gbóhùn tó ń bá mú jáde tá a fi sọ̀sọ́ ara ẹ̀tọ́ ni kọkùnrin àtobìnrin anájú wá jáde ń jọkàn láàrin àwọn sọ̀hábà ó wá mú aṣọ àárí yìí sílíkì ó mú dání ọ̀tún ó mú gold ó mú dání sọ́wọ́ òsì anájú wá ní ẹwu àwọn nǹkan méjèèjì yìí o haramun ala zukuri ummati méjèèjì èèwọ̀ ni fún àwọn ọkùnrin nínú àwọn àlùmọ̀ mi ó sì jẹ́ halali fún àwọn obìnrin àwọn àlùmọ̀ mi. tọ́jú mọ̀ pé tí a bá dúró ti súnà a máa jẹ nǹkan haram a sì máa wọ nǹkan haram tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ fún wa. gbogbo eléyìí jẹ́ ká máa wípé mo fẹ́ sun Islam mi ò fẹ́ lo súnà èyí ó sọnù jìnnà sọlátara àti eléyìí jàmá eléyìí jẹ́ ìwọ̀nba tí ọlọ́run bá fún wa nígbà láàyè ká lè fi pera wa sákìyèsí lórí mímọ̀ pàtàkì ń tá sunna ọlọ́run ti ní ká máa bẹ́nu àwọn olùpè àpèmára sunna ẹ̀kọ́ sunna yẹn ẹ jẹ́ ká tó gbìyànjú láti máa wá sí kì í sàpèmára ẹlòmíín bẹ́nu àpèmára lásán ni nǹkan òyìn ò tíye ìntọ́ ti ń pè ní súnà tí yẹn bá ti lé ń pera rẹ̀ lóní súnà ó fẹ́ ní mọ̀ ń pa súnà ni má jẹ́ fi hálùkọ́ oṣù ọ láti máa lọ láti máa lálẹ́kùn àwọn àgbọ́yé lórí ọ̀rọ̀ súnà eléyìí jẹ́ ntí àásọ ní wọn bá ṣe tún nítorí àsìkò abẹ́lẹ́ wọn bá lọ subhanahu wa ta'ala wọn bá ń tí ọlọ́wọ́n bá fún wa nígbà láàyè ká lè sọ yìí kọ́lọ́wọ́n bójú ṣe wá láǹfààní o àwa tá a wí àtàwa tá a gbọ́ kọ́lọ́njú máa bẹ kójú ó sì kò ń gẹ̀ yọnu rẹ̀ kó sì máa bẹ ní oṣù wọn ṣe èrè wa láyé nínú sàárẹ̀ àti níjọ́ gbẹ̀ndì àlùkìyàmá nílò rẹ̀ kọ́lọ́n ọdún mọ́sẹ̀ ìṣúná fún wa kí àwọn àfa wa tí wọ́n wọlé lásìkò ìgbà tí à ń sọ̀rọ̀ lọ́wọ́ àbẹ̀ látòrí àwọn ìmáàmù wa Sheikh Abdulghani Juma kí ọlọ́run abulbarkat kọ́lọ́n kó bá ní ṣe àlékún dáadáa fún àwọn àfa wa náà wọ́n wọlé nígbà tí à ń sọ̀rọ̀ lọ́wọ́ kọ́lọ̀ kó jẹ́ kí a máa ṣe ìrìn wọn pẹ́ wọ́n jẹ́ ra'is fún àwọn ulama al-markaz markaz al-sunnah wal jama'a tí mọ́ṣáláṣí ń bẹ ní abẹ́ àmójútó wọn wọ́n jẹ́ ra'is ń bẹ abẹ́lẹ́ wọn bá kọ́lọ̀ mọ́ṣá jẹ́ kí gbogbo àǹfààní àti dáadáa tí wọ́n ń ṣe fún islam fún dáwà kọ́lọ̀ mọ́ṣá jẹ́ kí wọ́n bá níbi tí yóò lérè àti gbogbo wa náà ní àpapọ̀ àti gbogbo àwọn afọ́ abẹ látọ̀rí àwọn afọ́ àwọn aṣọ ishaq àti àwọn ọ̀sọ́dù wa tí àwọn náà wọlé àti gbogbo kálukú jazakumullahu khairan wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.